والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون nígbà tí ọlọ́run bá tó ti ṣàlàyé fún wa nínú àwọn àyà tó síwájú àwọn àmì eléyìí tí ń tọ́ka sí ìjọkan ṣoṣo rẹ̀ àti bó ti ṣe jẹ́ pé ń bẹnu tọ́lọ́run ti dáná àwọn náà nípa àmọ́ pé tí nǹkan bá le. tí ọba rọrùn tí ọrọ gbọ má àlẹ́ ni méjì tí a máa péjọ ọlọ́run ọba lọ. ìjẹ́ eléyàn wa tó láti mú kó nílà ká ẹ̀ ọ́ mà wípé ọlọ́run ọba yìí nìkan òun ló tọ́ láti máa jọ́sìn fún lódodo ní gbogbo ìgbà nígbà ṣòro àti nígbà dẹ̀kùn èyí ṣe. tẹ̀sí lọ́kàn ní ìgbà ṣòro tẹ̀sí ń ṣẹbọ́ sí ní ìgbà tí ara bá tó yìí. lẹ́yìn tó lọ́n tuntun sọ fún wa nípa pé ríran tó rán nàbì kìí ni ọlọ́run bá gbé àdánwò tako àwọn ẹni tó ń rán àwọn òjíṣẹ́ yìí sí àdánwò lóríṣiríṣi àdánwò àyìn àdánwò àárẹ̀ àdánwò lóríṣiríṣi lọ́lọ́run gbé kó wọn bóyá wọn jẹ padà sọ́dọ̀ ọlọ ṣùgbọ́n kàkà kí ewé àgbọn àwọn kẹfìrí kọ́dẹ̀ kọ́rọ̀ líle koko ló tún lè ṣe wọn kọ́ tọ́lọ̀ wọn sá ìgbàgbọ́ ṣe wọn ò tí ẹ̀ bìlà líle lọ́kàn wọn tún lè ṣetán wọn ń ṣe ìwà àbàjẹ́ ìwà abú wọn ń ṣe lọ́sọ̀ fún wa tètè wọn gbàgbé ní tí wọn ń sọ fún wọn nípa ọ̀rọ̀ ọlọ́run títí àfìdé wa bá wọn ọlọ́run bá wa ń sọ fún wa nínú àwọn ayé yìí kí ẹbí ṣe sọ pé ká nàbí sallallahu alaihi wa sallam kó bi wá léèrè kó bi àwọn aláìgbàgbọ́ léèrè kó bi ẹni tó gbàgbọ́ náà léèrè aláìgbàgbọ́ wọn máa bí òun léèrè yóò irú ìbéèrè báyìí òun náà lè dẹni tó gbọ́ lọ́ngbọ́ ẹni tó sì ti gbàgbọ́ látara ìdáhùn irú béèrè báyìí òun náà lè dẹni tí ìmánì rẹ̀ padà wá gbópọn dáadáa ọlọ́ni qul ara'aytum in akhadha Allahu sam'akum wa absarakum sọ fún wa ìyá anabi Muhammad sallallahu alayhi wa sallam pé ẹ sọ fún mi ǹjẹ́ tí ọlọ́run bá bá gba ìgbọ́rọ̀ yín tó mú kó ń bẹ́ẹ̀ tẹ̀dẹ̀ tí ó gbọ́rọ̀ mà wa absarakum tọ́lọ́run bá bá gba àwọn ìríran yín tẹ̀dẹ̀ ni tí ò ríran má ẹ ti ń gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ mà ẹtì ẹtì ń ríran ẹ ríran má wa khatama ala qulubikum tọ́lọ́wọ́n bàbá wa mú èbìbò èdìdí tó fi dí àwọn kan yín ẹtì ń ṣe làákàyè ẹ ṣe làákàyè ẹtì ń ronú ẹ lè ronú má. من إله غير الله يأتيكم به jẹ́ tani ọlọ́run náà míì lẹ́yìn Allah tí ó da ìwọ́rọ̀ yín padà fún yín tọ́lọ́run bàbá mú kó tani ọlọ́run náà yàtọ̀ sí Allah tí ó da àwọn ríran yín padà fún yín tí ọlọ́run ọba bá mú ọ kú ta ni ọlọ́run náà mí ìyàtọ̀ sí ọlọ́ọ̀hù tó lè tó lè tó lè mú kí ọkàn yín padà tó máa ṣiṣẹ́ kẹ̀ẹ́dẹ́ni tí ń rorí ni tó ṣe é pé ó ní ọpọlọ lẹ́yìn ìgbà tí àdáhùn ti dé báyìí tá lẹ́ni náà tó lè dá padà yàtọ̀ sí ọlọ́ọ̀hù. eléyìí wọ́n pè ní istifhamun taqriri ìbéèrè ni tí ò ní dáhùn mi pé bẹ́ẹ̀ ni ọlọ́nìkan náà kò sí ẹlòmíì tó lè dá ìgbọ́rọ̀ padà fún ni kò sẹ́lòmíì tó lè dá ìríran padà fún ni kò lẹ́yìn tí ọlọ́run bá bá ti mú ìṣiṣẹ́ rẹ̀ kú yàtọ̀ sí Allahu Rabbul Alamin. tó ìdí tó fi jẹ́bẹ̀ ni pé ọlọ́run ọba ló fún wa láwọn nǹkan wọ̀nyí òun ló fún wa lọ́rọ̀ gbọ́ òun ló fún wa níranrí òun ló fún wa nílàákà ìṣe tó bá wáyè lẹ́yìn ọlọ́nà kò sí nǹkan míì tó lè mú kéèyàn ní àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ tó fún yẹn bá fi lè gbà kú ò kò sí nǹkan míì tó lè dá padà fún ọ torí ẹ ẹni tọ́lọ̀ bá bá ní kó gbọ́rọ̀ ní gbọ́rọ̀ ẹni tọ́lọ̀ bá ní kó ríran ní ríran ẹni tọ́lọ̀ bá ní kó ṣèlàkà ẹni ṣèlàkà ẹ ẹni tí ọlọ́run bá bá mú ìgbọ́rọ̀ rẹ lọ kò sí ẹnìkan tó lè dá padà fún ẹnikẹ́ni tọ́lọ̀ bá mú ìríran rẹ lọ kò sí ẹnikẹ́ni tó lè dá padà fún. ẹnikẹ́ni tọ́lọ́mọ bá tó bá sì mú sófò làákàyè kò sẹ́lómi tó lè jà rọ rẹ̀ bákan náà a rí i pé ìdẹ̀ra ńlá ni kí wọ́n sọ̀rọ̀ ká gbọ́ ìdẹ̀ra ńlá ni ti ń àwọn ẹni tó lọ́wọ́ ọba tó gba ikú yìí kó lọ́dọ̀ wọn etí ń bẹ ní ìdẹ̀tí wọn ṣùgbọ́n kan wà ń bẹ̀ ni kò ṣiṣẹ́ wọn yìí sì kọ́ síyàn lágbárí pé etí eléyìí kan wà ní èé gbọ́rọ̀ ó rí pọ́pọ́ èèyàn lọ́wọ́ gbèsè ayé rẹ̀ ó ṣeéṣe kó ti bá sọ̀rọ̀ rí kọ́mántò ń wì nítorí pé títí ẹ̀ ń kọ́ ọlọ́run ọba kò fún létí gbọ́rọ̀ bí tìyẹn sì wá wà ńbẹ kò sẹ́nìkan tó lè fi kọ́ tí ìbá sọ ọlọ́run ọba tí mú ní gbọ́rọ̀ àìmọye èèyàn táwọn àwòkọ́ náà ríran sì gbogbo yín rí pàkíyèsí kálukú ń kọ́ kálukú ńkọ ó oh, òun kàn ń wò ní ah, ẹ̀yin orí dárí ni orí kankan subhanallah ọlọ́run bá ní fún yẹn ìdẹ̀ra nu bẹ́ẹ̀ náà lọ́kàn tẹ́rí yẹn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn lọ́kàn kan ń bẹ ní inú ń bẹ kò wúlò kò kò wúlò ẹ̀ka dúpẹ́ orí o ẹ̀ka dúpẹ́ orí torí bọ́lá ń sọ ní kọ́má ṣiṣẹ́ lé ní kọ́má ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ ní náà tó lè dá padà fún máa ṣiṣẹ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá sì tún ní kọ́má ṣiṣẹ́ mọ́ tánà torí rẹ̀ ó dúpẹ́ lórí iná ní sẹ̀rí àfihàn wa pé yẹn máa gba àdúpẹ́ orí ọ̀nà àkọ́kọ́ ọ̀nà ní ká fọkàn dúpẹ́ ká fi ọkàn wa ká fi dúpẹ́ ọ̀nà ní ma bika min ni'matin innama kọ́ gba lódodo gbogbo ohun tí ń bẹ pẹ̀lú rẹ nídẹ̀ra kò tọ̀dọ̀ ẹlòmíràn àfi àtọ̀dọ̀ lọ gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ọlọ́run gbọ́dọ̀ ah. jẹ́ pé ń sọre fún ọ kọ́ máa dúpẹ́ fún yàn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ pé òun ló ń sanú ẹ kó wá lọ́ọ́ máa rá bàbà lọ́ọ̀dẹ̀ èèyàn a'udhu billah wa ma bikum min ni'matin famin Allah gbogbo ti ń bẹ pẹ̀lú yín ẹ lọ́ọ́ máa pàtọ́dọ̀ ọlọ́run bá ti wá. bákan náà kápọ̀ ní gbólóhùn alhamdulilayi wa ṣukuru lɛ kama máa fún kama máa fẹ̀yìn fún lórí àwọn àdẹ́rà tá a mọ̀ tá ìta mọ̀ ahọ́n rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa mú gbólóhùn yẹn jáde pé alhamdulilayi alhamdulilayi alama naclamu mina nicam walhamdulahu alama la naclamu. mina ní à bá a lórí ìta nínú àwọn tó ṣe fún wa a fún lórí àwọn ìta nínú àwọn àdẹ̀rà tó ṣe fún wa. ahọ́n a tún lè máa dúpẹ́ ọ̀nà tí máa gbà dúpẹ́ nu ọkàn àtàhán. ẹlẹ́kẹta imtithalu awamirillahi ká máa fi oríkèé wa náà dúpẹ́ pẹ̀lú títẹ̀ láṣẹ Ọlọ́run àti jíjìnà sí tọ́lọ̀ ní ká máa sí ká máa fi oríkèé dúpẹ́ pẹ̀lú títẹ̀ láṣẹ Ọlọ́run ká sì máa jìnà sí tí oṣù lè wọ̀ fún ọ kọ yí ọ lẹ́yìn tọ́lọ́ ń ṣe dẹ̀ra fún ọ kó a jẹ́ pé dẹ̀ra náà lọ́ọ́ máa lò láti tún fi sẹ́lọ̀ ò ní lo ìdẹ̀ra yẹn láti tẹ̀lé tọ́lọ́ ó burú ó burú jáì etí tọ́lọ̀ ń fún ẹ máa lò láti fi tẹ̀lé tọ́lọ̀ gbé jìnnà sáti sẹ́lọ̀ máa fetí rẹ fi gbọ́rọ̀ tó dáa máa fi gbọ́ alukur'an máa fi gbọ́ ìmọ̀ máa fi gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n máa fi gbọ́ ní tí yóò jẹ́ kó sórí rẹ láyà tẹ̀lẹ́yà sọ́ra láti máa fetí rẹ gbọ́ ní tí ọ̀dà bí orin. bí èpè bí ọfọ bí ogede àwọn àwíkúwì àwọn àsọkúsọ sọ etí rẹ má sì fi gbọgbọ kúgbọ torí pé dẹ̀ra ni Ọlọ́run tó ní kó máa ṣiṣẹ́ kọ̀ọ̀nà ní nǹkan kan láti sọ pé kó máa ṣiṣẹ́ mọ́ kò dín nǹkan kan kù fún sọlọ sọ pé má ni etí rẹ ọba wà ń bẹ farangada bí ewé tí ò ní ṣiṣẹ́ mọ́ ó dé ewé kókò náà yọkàn jẹ́ mẹ́ẹ̀kẹ́ yóò mú kẹ̀kẹ́ tiẹ̀ náà dọ́gba pẹ̀lú táwọn yẹn ṣùgbọ́n kò ṣiṣẹ́ torí ẹ̀ sọ ara rẹ má lo ìdẹ̀ra yẹn fún tí ọ̀dà tó ojú yìí yìí máa fi wo àwọn ààyè tilẹ̀ àwọn àmì fi ń tọ́ka sí àwọn àmì tọ́lọ̀ ń gbé kalẹ̀ fi ń tọ́ka sí ká mọ̀ Ọlọ́run lọ́kàn ká sìn lódodo wo sámà èwo ni òtó wò mẹ́ wo ilẹ̀ wo oòrùn wo ìràwọ̀ wo sùpá wo àwọn odò wo àwọn òkun ńláńlá wo àwọn àpáta ńláńlá wo àwọn agi wo gbogbo ńtọ́lọ́mọba dá kọ́ tara rẹ̀ kò fi máa jẹ ẹni tí ó lékún ní ìmáànì tara gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dẹni tí ó lékún ní ìmáànì ìgbà yẹn ojú rẹ̀ á jẹ́ mu'inatun laka ala ta'atillah olùrànlọ́wọ́ láti tẹ̀lé tọ́lọ́ torí ẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé kásì tawafu Kàábà ìbádà ni ká tún ká máa wo Kàábà gangan. ìbáàdà mìíràn ọ ọmọ awo kàába ìbáàdà tuntun bẹ́ẹ̀ ni kákí alukur'an ìbáàdà ni kàmá wo alukur'an ìbáàdà tuntun torí délé ojú ẹ lò dáadáa wọn lò sí ọ̀dà ojú ìgbà tó bá ti di pé òfin wò wò kú wò òfin wò wò gbogbo kò sí ètò fojú kí ni àti wò ok kí ni àti kí ni àwò nǹkan kan náà kí ni àwò lọ gbójú rẹ lọ ló fi lọ wò kí ni àárí rí lè túmọ̀ sí pé kò sádánwò tí ò ti ṣe ọ rí kọlọ́mọdé aládánwò ó sì so èyàn ṣàdé èyàn máa ń rí láì jẹ́ pé èyàn palẹ̀ mọ́ láti rí èyàn máa ń rí láì jẹ́ pé èyàn palẹ̀ mọ́ láti rí ètò pọ̀jù nínú rírí nù kìí ṣe pé o ti mọ̀ pé ó rí ó rí ṣùgbọ́n tí mo bá wá rí láì kó palẹ̀ mọ́ láti rí tí n tí mo sì rí tọ́jú àwọn àìjà àwọn àbúrò àwọn tọ́lọ́wọ́n fẹ́ kí n wò mo rí láì jẹ́ pé mo palẹ̀ mọ́ fún àti eléyìí tó túmọ̀ sí pé ìǹdẹ́sẹ̀ fún rírí tí mo rí mádẹ́sẹ̀ mi ni mo pilẹ̀ wọ́nà àti rí ṣùgbọ́n tí n bá wá rí náà àti mo bá wá rí náà láì jẹ́ pé mo pilẹ̀ palẹ̀ mọ́ ọ̀nà àti rí tí àwọn nǹkan tí mo sì rí tí mo fi ń sọ̀rọ̀ yẹn tó já sí ní tọ́lọ̀ wọn ọ̀fẹ́ kí n wò sọ wá yẹ mí tó tún jẹ́ pẹ́nu mi ní òtún máa jáde pé kí n là rí rí. gbà tó rí tí ìṣe wọn lọ sánà àti rí ní ọ̀dà ọ̀sẹ̀sẹ̀ àmọ́ gbà tó ń tún fi ń ṣe fáàrí pé kí n la rí rí ó ti dẹ̀sẹ̀ rẹ̀ torí di eléyìí wọn wò ó kú o ojú láṣẹ ọmọ èèyàn fi ń sẹlọ̀ ń tọpọ̀ ìwòkuwò wọn náà wò ó kó o tún fojú rẹ wò kankan kan tó da ó súnmọ́ pé o ti fi wo ohun tí ọ̀dà mẹ́sàn-án. èyí tó wọn á jẹ́ ẹni tí ọ̀dà mẹ́sàn-án wọ́n á rí i pé ìdá méje nu mẹ́sàn-án àwọn obìnrin ni náà lànà ìṣọlá sọ àwọn obìnrin wò ẹ páyà ayé ẹ àwọn obìnrin mi ara obìnrin ló ti bẹ̀rẹ̀ nínú nǹkan mẹ́sàn-án tó fojú wò wọn rí i pé méje inú rẹ̀ ń kọ́ bóyá méje àbọ̀ gan obìnrin náà ni ara obìnrin náà ni tó bí yẹn bá gbọ́n gbogbo àwọn nǹkan púpọ̀ tó máa rí kò ní yọ lẹ́nu nínú ṣíṣe ọ̀pìn kò ní yọ lẹ́nu tó máa báyà tó rí lórí rẹ̀ fi ti ń tó máa báyà obìnrin tó ní fi ń tẹlẹ bí ṣe ń tẹ ẹ ọfẹ ọfẹ ọfẹ kan gbósùbà fóun ni àbí òye wa obìnrin tó rí ní ṣe ń sọ̀rọ̀ bí ṣe ń sọ àmọ́ tó wá pé láàrin rẹ̀ sọlọ ni kì í ṣe bí ṣe máa sọ̀rọ̀ nù obìnrin tó rí ní ṣe ń náwó bí ẹlẹ́dà wọn láàrin rẹ̀ sọlọ ahun ni tó gbogbo àwọn sísí yìí àti màánù láìfọ wa tó ń torí di eléyìí wọn wò ó kù omi ń àmọ́ báyìí pé obìnrin nìkan ló bá wà láyé gbogbo obìnrin ìbáyọ̀ mọ̀ wọ́n lè máa rùn wọ́n lè sọdún kan tí wọ́n ní fọnù wọ́n sì lè máa wẹ̀ àfi ń jọ́ tínú wọn bá dùn láàrin ọdún àmọ́ nítorí pé àwọn náà fìtínà àwọn ọkùnrin kọ́ omi ń lọ yáwó soge omi sì ń jíwó soge bí ọba sì tàwọn ọkùnrin obìnrin kò ní dirí bí ọba sì tàwọn ọkùnrin obìnrin kò ní rìn wò tó bá pọ̀ obìnrin ní ọba wo obìnrin wàlá obìnrin kò ní rìn wò pé kíni kíni ń gbé ká táwọn náà ní tàwọn olórí ibú sàmá bàdí táwọn táwọn obìnrin kan bá ń bo ẹ sì rí táwọn ọkùnrin kan gbà àwa gba tiẹ̀ o òhò pé torí tiyín náà la ṣe wèrè jáde so bẹ́ẹ̀ ni èyí tó rìn hòhò jáde yun ibi tí wọn náà ti mà pé tí bàbá sì tẹyàn pé kò bá ti ṣe bẹ́ẹ̀ ó ní pé tó máa tọ títì kan já tó sì fi padà lé tí ọba rẹ nìkan sọ pé ah, ẹ wù wá o ẹ wù wá o wàláhì ò lè mú sẹ́kún tó bá ti wọlé yóò tún kọ́kọ́ lọ wo díngí náà ni pé ṣé òun náà dáa tó ni because òun òun rìn títì yẹn já ẹnìkan kan sọ pé àgbà ti yín o torí fìtínà náà ni torí ẹ wọn máa wọn máa wọn máa ń kọjú síyàn àṣetánì wọn máa ń gbáwájú wọn tí wọn bá kọjú síyàn ó sì tún máa ń gbẹ̀yìn wọn tí wọn bá kọ̀yìn síyàn lọ́nà torí ẹ ó ṣàfihàn máa náà tọ ojú ẹ tí wọn sì wá ń wo òkú wò yẹn tọmọpá màá nà ni kọ̀nà lọ́wọ́ bá ní kankan láti sọ pé kí ìmọ̀lẹ̀ ojú yàn kọ̀ wọ̀ mí wàláì kọ̀nà ní kankan bí o sì sunkún òsunkún sọ́lọ̀ ńlọ́rùn pé a ti dájú o ti parí la hawla wala quwwata illa billah ẹ wọ́n lọ́ọ̀ tún ní ṣe bẹ́ẹ̀ máa nítorí pé tí mo ṣe tó ti ọ̀ ajájú mi lọ́wọ́ yìí àti dájọ́ pé wọ́n máa já mi fáwọn ìyókù tí wọ́n fẹ́ dára kọ̀nà lọ́ọ̀ ní kankan jàmáà torí ẹ wọn fojú rẹ wò wòkú wò ọ̀pọ̀ èèyàn ò ní ìdí àti lọ sóòtẹ́ẹ̀l àmọ́ màmá lọ gba yàrá lóòtẹ́ẹ̀l ìlú tó lọ àwọn ọmọ ìyá rẹ mẹ́mbẹ́ tó lè dé bẹ́ẹ̀ ní hòtẹ́ẹ̀l ló fẹ́ dé sí yóò hòtẹ́ẹ̀l ló ní swimming pool nílẹ̀ yìí yóò máa wà ibi tí wọ́n ti máa wẹ̀ ọ́n so ibẹ̀ ni wèrè ọ̀ àlọ́ jókòó sí nǹkan àwọn wọ́pìn bá wọ̀ ẹ̀mẹ́ kí ni wọ́n fẹ́ wò pé kí ni ṣe wọ́n wọ́n máa wò pé kí ni àwọn dàda ń dọ̀dọ̀ nílẹ̀ wá wọ hmm, àmọ́ táwọn obìnrin bá ti mú pé ẹgbà kọ́dọ̀ pé yàrá tí wíńdò rẹ̀ tó pool ojú yìí ọlọ́run lọ́mọ máa bí èsì kó kálukú wa ná kọ́ lọ́n sànù wa. torí ẹ̀ ojú ìdẹ̀ra ńlá ni èèyàn ò sì ní mọ ìdẹ̀ra tó wà ń bẹ̀ bí ẹni tó ti ń ríran tí ò ríran mọ́ Allah àdáwò ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú tẹni tí ò ríran rí láyé tiẹ̀ lọ torí ẹ̀ má bàjẹ́ o má bàjẹ́ torí gbà tó ń wọ́wọ́ kú o bí ẹni ń sọ òkó lu fìtílà rẹ̀

ta ni wọlé ó túmọ̀ sí pójú ti fọ́ọ̀nù ọlọ́ọ̀dà kọ́kọ́ sànù wa <laughs> àsìkò tí ìwọ ń fojú dáràn ọ̀sọ́ òpó ọ̀rẹ́ nìkan iná ló fà ló fi jẹ́ pé táwọn òbúrúkú bá dé bá mìíràn ó lè máa kà ètò mo sì kàn sí báyìí ni ó ní ìsúnmọ́ pé bí ó ṣe jẹ́ ni ó òkè ìwọ náà ṣe bá wọn òbúrú máa ràn má bàjẹ́ o. bẹ́ẹ̀ ọkàn tẹ́rí ó ní í ṣe pẹ̀lú ṣíṣe làákàyè ó ní í ṣe pẹ̀lú ṣíṣe làákàyè tọ́lọ́n bá dọ́kẹ́yìn arú ọ̀dà rẹ̀ rú ni bá di pé ọ̀rọ̀ ọjọ́ tara yìí má àdáhùn lánì o àdáhùn lánì nígbà téèyàn bá ń sọ nípa arú fẹ́nìkan mọ́rọ́ ọ̀rù wa fẹ́ràn pé gbogbo kálukọ́rọ̀ àtúkà ni pé. ẹtẹsẹ ntọ alẹ ẹtẹsẹ alẹ gbẹ ẹmọ lẹ kutọ ọnà ọtẹtẹ lọ ẹmọ lẹ ok mẹsẹgì o ti circulate ẹ e kàn pàdé lẹ́nu ọ̀nà ni ah, ah, hmm? ah, a òòrì tí ń pa kéèsì rẹ a èmi náà ti gbọ́ eléyìí làákàrí o a sànù wa by the time ti ń ṣiṣẹ́ ló dáadáa ìrònú pa tọ́lọ̀ ìrònú nípa tí ó jẹ́ kí àsìkò táwọn ẹrú ọlọ́run kan ń lo làákàyè tiwọn fún tí ó mú lọ síwájú bára yìí fún tí ó jẹ́ ká dàgbà nípa ẹ̀sìn wa nípa àtọ̀lọ́run nípa abílẹ̀ ayé yìí náà bá àtúnṣe ní jẹ́ni tó táwọn nánú ẹ̀ àkókò yẹn làwọn kan lu ọpọlọ tiwọn bí wọ́n sì dáyé o wọ́n ń ronú pa bí wọ́n sì dáyé o yìí máa ba ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn jẹ́ pé àwọn yẹn sì ń gbá làásìá. Hm? ṣé kò yẹ kẹ́ ẹ máa lura yín báyìí sọ́dà ẹ rí i pé àwọn bilisium bàbá wà lágboolé agboolé ò ní gbádùn wàláhì tó bá wà ládùúgbò gan àdúgbò kò bá sì ní àdánwò rẹ̀ lù láàrè yóò máa mi ìlú láwọn tí máa lù wọn fún lọ ẹ̀yin náà mọ̀ pé ìtakùtọ̀ lọ ìdàgbàsókè ọba débi tó bára rẹ̀ lónìí àfikún àwọn kan ni wọ́n ta ọpọlọ wọn fún wọ́n ta ọpọlọ wọn fáti takùtọ lọ ìtakùtọ lọ wọn gbogbo sí lójoojúmọ́ tó ìwọ ló làákàyè tiẹ̀ fáti tẹ̀lé tọlọ má lò fáti sẹlọ Ọlọ́run ọba kọ nání kankan o láti sọ pé o ti ń ṣe làákàyè kọ má ṣe làákàyè mọ́ wàláhì kọ lọ ní kankan àṣẹ rẹ̀ náà ní kọ́ni fẹ̀yẹ̀ kù tòtọ́lọ̀ ń bá wá ṣe é tó mú ìdẹ̀ra tó ti fún ọ kú ò kò sí bàbá ńlá kú ẹni tó lè dá padà tí ìbá tún sọ lọ́nà ọlọ́dàkùn àwọn ìdẹ̀ra ńláńlá yìí tó ṣe fún wa ọlọ́dàkùn má gbà kankan kú ònú ẹ̀ ọlọ́nsàánú wa á lẹ́kọ̀ọ́ ìwọ ọlọ́run ọba ọmọ wa wọn náà ló sì dá wa lákùn foríjìn wa ṣàánú wa má wo bá a ṣe dáa àánú rẹ̀ ni kò lò lé wa lórí tẹ́ bá wá wáyà yìí ẹ rí i pé ọlọ́run ní kánàbì sallallahu alaihi wasallam sọ fáwọn aláìgbàgbọ́ wọn yẹn pé kí wọ́n fún mi nírò ẹ fún mi nírò ìjẹ́ tó náà bá gba ìgbọ́rọ̀ yín tó bá sì gba àwọn ìríran yín tó sì tún gba tó fi èdídí dí àwọn ọkàn yín ta lọ́lọ́run míì tó sí Allah tí ó dá àwọn nǹkan wọ̀nyí padà fún yín kò sí o kò sí kò sí ẹ̀yin máa ń pè ń tí ìwọ ò ṣe ní ìtọ́jẹ mọ́tò lọ ò lè dá padà tí ó bá lọ ní tí ìwọ ò ṣe ní ìtọ́jẹ mọ́sẹ̀ ọlọ ò lè dá padà tí ó bá lọ ìwọ kọ́ lọ dọ́ ma fẹ́ni tọ́lọ̀ ń bùn lọ́ma bọ́ọ̀mọ bá kú kó lè dọ́mọ padà ẹ̀rí lọ́sítítù tí wọ́n bá gbìyànjú kí wọ́n gba ẹ̀mí là tí wọ́n bá padà dé gbà láàrí tí wọ́n sọ ni pé ah, gbogbo ìyànjú wa ọlọ́run kò kí ó bí èso rere wọ́n sì túlẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní sọ pé ọmọ kú wọ́n ní sọ torí tọ́ ọba ara mú sẹ́mi pẹ́yìn náà hmm. torí pé ẹnìkan ò lè dá nítorí ọlọ́run bá bá fún yẹn nígbà tó bá gbà padà ẹnìkan ò lè dá padà. tọ́lọ́wọ́n bá ṣe tọ́lọ́wọ́n bá bá mópin bá ẹnìkan lè dá padà àfọlọ́nà torí ẹ nísìn káìpé China ó ṣe mọ́tò kan mọ́tò tó wá sí yẹn àwọn spare part China náà ti ń kó wa àwọn tiwa kò bàbá ríra lórílẹ̀‐èdè wa a lè máa lo irú rẹ̀ míì tó ṣe kí wọ́n Sweden lópin ìgbà tó bá kẹ́nu hó wọn bá jọra àwọn ẹ̀dẹ́ máa yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ pápá nàìjíríà yìí lọ wòran lọ́dọ̀ àwọn mẹ́kò kẹ́ni ẹ̀sìn mọ́ àwa tuntun wọ́n wọ́ọ̀kì ẹ̀ sí kí ni wọ́n ń ṣe lónìjà àwọn náà ṣe é tàmá ntọ́lọ̀ ń fún ọ tó bá gbà á tọ́ba mú etí kù kọ́sẹ́ntì ọ̀rọ̀ etí mi fún ọ tóní ọmọ gbọ́rọ̀ mọ́ ọ̀tán náà nù ẹ̀hìn wọn á ní no because wọn máa ń fi kíní kan síyàn létí báyìí ìgbọ́rọ̀ àmì kìí sì gbọ́rọ̀ wípé ìgbọ́rọ̀ rẹ̀ ń ti ń lẹ̀ eléyìí kí ọ̀rọ̀ tí wọ́n bá ń bọ́ kọ́ máa pariwo sí ọ létí bíi agbọ̀rọ̀ wífúnni pariwo agbọ̀rọ̀ tó ń bá ní sọ wífúnni pariwo lélẹ́yìn yóò ṣe pọ̀ ní ọjọ́ gbọ́rọ̀ ọ̀ràn pariwo sí ọlá nínú etí ni ẹni tí wọ́n sì ń lò ó súnmọ́ pé ìlú etí rẹ̀ ò ní gbé fàyà torí pé ẹni tí wọ́n ń pariwo sí létí ń jojúmọ́ kò dájú pé tí rẹ̀ ọ̀tọ̀jọ́ etí ń ti lẹ tẹ́lẹ̀ wọ́n tún wá lọ gbé pariwo pariwo sí létí so báyìí. ẹni ẹ téèyàn bá ríran ṣèbí wọn máa ń lo àwò àwò kéésù ní ríran kéésù ní ríran òun náà gẹ́gẹ́ pé inú ilé sóòkù wọn àtànà sí i wọn àrùn ojú lọ láti ríran ni wọn lọ bá ní kójú ọmọ ríran mọ kò sí bá ńlá àwò náà tó lè ìhàn torí ẹ alihamudulilayi ǹjẹ́ kí ló dé sọ ìgbọ́rọ̀ yín ó wá sọ pé wà absarakum àtàwọn ìríran yín wa khatama ala qulubikum tó bá sì fi èdídí dí àwọn kan yín wọ́n lo àwọn ìríran ní púpọ̀ wọ́n lo àwọn ọkàn ní púpọ̀ ṣùgbọ́n ìgbọ́rọ̀ wọ́n lò lẹ́yọ̀kan. ọ èèyàn púpọ̀ là ń sì bá a sọ̀rọ̀ ṣáájú eléyìí yìí ṣe tí lọ́lọ́ ń sọ̀rọ̀ yìí ṣe lọ́lọ́ ń sọ nípa rẹ̀ yìí ṣe tí torí pé ọlọ́run sọ pé in akhadha bá gba àwọn etí yín rárá nítorí pé etí máa bẹ tí ò ní gbọ́rọ̀ tó dẹ̀ gba etí tó ń bá gba etí yín tọ́lọ́ ń bá gbé etí yín lọ kìí ṣe tí nítorí pé etí ọ̀pọ̀ ọ̀pọ̀ èèyàn ló létí ń dètí tí èsì sẹ́ kò síṣẹ́ wọn wá gbà kú kò sí kò kò kò kò kò kò mútùmọ̀ kan ládán ọlọ́run sì sọ pé tó ń bá gba àwọn ẹyin jú yín nítorí pé ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ tẹ́yin jú ń bẹ lágbárí wọn tẹ́yin jú èsì torí náà ọlọ́ni tí ẹ fún mi níròyìn ìjẹ́ tọ́lọ́run bá gba ìgbọ́rọ̀ yín ìgbọ́rọ̀ ó ju etí lọ tọ́lọ́run bá gba ìríran ìríran ju ẹyin jù lọ. sọ̀njẹ́ tọ́lọ́run bá gba gbogbo àwọn nǹkan wọ̀nyí ta ni ọ̀dà padà ó sẹ́ni tó lè dá padà fọlọ́. àwọn olùmọ́ni títí sábà kan tó fi wá ní mufrad ẹ̀yọ̀kan absor òun wá ní jẹ́mọ̀ qulub ọwọ́ àjọmọ òní wípé wọ́n ní sẹ́mà àkúnmí ẹ̀ sẹ́mìà yẹ́sìmáwó sẹ́mìàn sẹ́mìà yẹ́sìmáwó sẹ́mìàn sẹ́mù yẹn mọ́sídọ̀rù lórí Lárúbáwá òun wá ní mọ́sídọ̀rù ìpìlẹ̀ gbólóǹga ìpìlẹ̀ bó ti ṣe tọ́ka sí ó lè tọ́ka sí ìdínú tọ́lọ̀ fi sọ pé sàmàkùn tí ó sọ pé asmàkùn wọ́n sọ pé sàmàkùn mufrad nítorí pé ìpìlẹ̀ ni ìpìlẹ̀ ni tó lè tọ́ka sí ọ̀kan ó sì lè tọ́ka sí púpọ̀ yàtọ̀ sí abosor abosor wọ́n ti lò lórúkọ. torí àwọn ṣe mú púpọ̀ rẹ̀ wá. àmọ́ tó bá yẹ kó bá tún sọ pé wa basarakum tó eléyìí náà ó tún ti wá ṣùgbọ́n wà tó sọ pé wọ́n ti lórúkọ ni wọ́n ṣe sọ di púpọ̀ bẹ́ẹ̀ náà ó ti dorúkọ ló ṣe di púpọ̀. eléyìí jẹ́ àlàyé kan àlàyé kejì ó ní pé wọ́n ńṣe lọ́wọ́ lẹ́yọ̀kan nítorí tẹ́nìkan bá dojú ọ̀rọ̀ kọ gbogbo wa tó bá ń bá wa sọ̀rọ̀ ìtọ́ sọ nǹkan náà gbogbo wa gbọ́ tẹ́nìkan máa ń gbogbo wa sọ̀rọ̀ gbólóhùn tó náà ní gbogbo wa gbọ́ pé madé yìí madé yìí náà gbogbo wa wọ́n ní pípọ́ máa ń sọ̀kan. gbígbọ́ máa sọ̀kan ní gbogbo gbọ́rọ̀ ṣùgbọ́n tí ẹnìkan bá dúró níwájú wa tó bá ní gbogbo yẹn máa wò ó ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú ó rí lára rẹ̀ tí ó máa wò kò lè jẹ́ pé orí rẹ̀ ní gbogbo á fókọ̀sì lé lórí kò sì lè jágbọ́n rẹ̀ kò sì lè jẹ́ kun rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni wọ́n lè ní ókè kí ni wọ́n rí ó pé ètò tiẹ̀ tó. tó fọ ọpọlọ tèmi lára rẹ ní irùngbọ̀n rẹ ẹnìkan lè pe náà o èso irùngbọ̀n rẹ bàtà tó wọlé ní ìwò abẹ́rẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ní ìríran ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ntí kálukú máa rí tamani kankan ẹ máa wo ìmọ̀ ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tamani ẹ̀tẹ́ ti gbọ́ ntọ́sọ náà gbogbo

àbí òye wa <laughs> so gbogbo orú nǹkan wọn ní ọkàn ntí máa ń rò ọsọtọọtọ ṣùgbọ́n tí ntí wọn bá gbìyàn náà ni gbogbo yẹn máa gbọ́ so eléyìí náà tún jẹ́ mi nípa akínlódé tí ìgbọ́rọ̀ fi wá lọ́kàn tí àwọn àríran wa láwọn àríran àwọn ọkàn kí ló fà kìí ṣe pé kéèmù ọkàn kọ̀wé nìsín àìmọye nǹkan ní kọtí ní máa kí ni ìtumọ̀ pàtàkì gan tí mo fi lo gbólóhùn yìí báyìí tó ń ti kéèmù bẹ́ẹ̀ nítorí pọ́n mi èèyàn àìmọye nǹkan nìwọ náà gan kọ tí ní á ṣàlàyé tó ní ìmọ̀ tí mo rò gbogbo kẹ́límà kan gbogbo ara àfi kan tó rí mẹ́ kò tí ò téèyàn bá wo àwọn tíra tó wà ń pàtó sí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kódà ń gba mi kẹ téèyàn bá gbé ìtọ́ka téèyàn tó gbé ìtọ́ka téèyàn tó gbé ìtọ́ka téèyàn tó gbé ìtọ́ka lórí àyà kan náà ìyẹn kò Allahu akbar ìdínú tẹni tó dé lẹ́yìn kò fi sọ pé ẹni tó síwájú ti ṣàlàyé ẹ̀ ó ti tó torí pé ntọ́lọ́wọ́n bó tí ó sì payá fún wọ nípa àyà yẹn bóyá gbogbo ẹ̀ tó síwájú ọlọ́wọ́n bó fòye yẹn hàn wọn tó sì jẹ́ pé tí àwa pọ́rọ́ǹtù bá ń kà á máa rí i pé yẹ́s làákà ètò tó o sì túmọ̀ eléyìí náà ìtumọ̀ náà wọ́ bẹ̀. kí wọn náà mọ àṣẹ tẹ̀síìrì sọmọ pé àwọn àlòmọ̀ ò tún ní sàǹfààní eléyìí rẹ̀ lè ṣe pé tíra tẹ̀síìrì pọ̀ ọ̀pọ̀ gidigidi àwọn èèyàn tuntun yé kọ́ títí dọ̀là. pé gbogbo orú ìta ń sọ yìí náà tẹ̀síìrì yìí ṣe pé kọkàn máa ka tí wọ́n kọ sínú tẹ̀síìrì tó jẹ́ bẹ́ẹ̀ ń túmọ̀ tí wọ́n kọ ni ìwọ náà tó bá lóye tó bá nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tuntun lọ́lọ́run bá ń fún wa náà tá à ń mú wa tí ò sínú tíra mi ò sínú tíra kankan mi látàrí òye àti pé à ń fi léyìí wé léyìí à ń léyìí sé léyìí léyìí tó pé tó bá náà bá lẹ̀ nínú àwọn nǹkan míì bá fi ń yá wa náà fi ń hàn wá ọkà yóò ìwọ̀n bá tọ́lọ̀ ń bá fún kálukú tí èkó àwọn ẹlòmíì ó tún dé àwọn tí kò hàn sẹ́yìn ó tún lè padà hàn sáwọn wa hakadha. من إله غير الله يأتيكم به tani ọlọ́run míì yàtọ̀ sí Allahu tó lè dá àwọn nǹkan wọ̀nyí padà tọ́lọ̀ wọn bá bá gba ìgbọ́rọ̀ yín àbọ̀ gba àwọn àríran yín kú bẹ́ẹ̀ àbó tiẹ̀ ó fi èdídí àbí bìbò ó fi dí ọkàn yín ìtumọ̀ méjì làwọn olùmọ̀ nípa tafsir funfun yìí wọ́n ní ẹ sọ fún mi tàlẹ́ni náà tó lè dá àwọn nǹkan wọ̀nyí padà fún yín tọ́lọ̀ bá gbà kú bẹ́ẹ̀ pátápátá tẹ́jẹ́ ni tí ń gbọ́rọ̀ tí ò gbọ́rọ̀ mọ́ tẹ́jẹ́ ni tí ń ríran tí ò ríran mọ́ tẹ́jẹ́ ni tó ti lọ́kàn tí fi ń ṣe làákàyè tí ò ṣe làákàyè mọ́ wọn ni tó bá gbà kú pátápátá tafsir kan nù eléyìí ni tó hàn jù nínú báyà ti ṣe wá ìpè tó bá pátápátá tafsir kejì wọn ní talẹ́ni náà tó lè dá padà fún yín tọ́lọ́wọ́n bá bá mú kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kọjá pé wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò ṣiṣẹ́ ṣe yín láǹfààní má ta ló lè mú wọn máa ṣiṣẹ́ ṣe yín láǹfààní torí pé ẹni tó gbọ́ nítorí lè mú sórí rẹ tí ò sì ṣe wà wù bí aláìgbọ́ náà ẹni tó rí nítorí lè ti kọ́gbọ́n kó sì mànà tí ó mànà bí aláìrí náà ni bẹ́ẹ̀ náà lẹni tí ó rò ó ní rírò téèyàn fi ṣe wàhù téèyàn fi ṣoríire tí ò ṣe bẹ́ẹ̀ bí aláìrò náà wọlé ṣẹk ìtumọ̀ méjèèjì wọbẹ̀ ṣùgbọ́n tàlákọ̀kọ́ yẹn lọ lágbára jù tàlákọ̀kọ́ yẹn lọ lágbára jù òun ló máa ń kànyàn ní kùmà lọ́pọlọ tẹ́rù òfin gbàyàn pé etí òun tó bá lọ ìgbọ́rọ̀ tó bá lọ pátápátá tó gbọ́rọ̀ mọ́ tí wọ́n náà di àdìtì ojú òun tó bá lọ pátápátá sọ̀dà láìríran mọ̀ pé wàtí yorùbá sọ pé afọ́jú ìdọ́gba lérò náà ni pé ìríran rẹ̀ lọ èyí sì pé dandan kójú rẹ̀ wà dídì ìríran rẹ̀ lọ bákan náà tó bá dẹni tọkàn rẹ̀ dàrú o ò ṣiṣẹ́ mọ́ tọlọ mọ́kàn kú lágbègbè àyà rẹ̀ tó tó gbogbo ẹni gbàǹdùkú bàṣíkẹ nàmbá tèèyàn báyà kọlọ ń sànú yẹn. t'ala náà tí ó mú wa fún yín ẹhẹn man ilahun ghayrullah talọ Ọlọ́run náà míì lẹ́yìn Allah kò sí sọwà ti ń bẹ lẹ́yìn Allah kò Nje ǹjẹ́ tó bá jẹ́ dapada. bàbá bàbá ìwọ náà tara re pé ẹ̀ ń tanra yín jẹ ní gbé ka tọrọ yẹ kí àwọn òòsàn yín náà ó yẹ kí lákàáyé yín kó nu ti ni bàbá gbà lọ máa fún ọ lómi bàbá gbà máa fún ọ lómi omi kó sógun kò gbọ kankan ń sọ pé wàláì kò kankan ogun gan abẹ́rẹ́ nǹkan mọ́ níta èèyàn ò nílé èèyàn á máa bùn yẹn èèyàn bùn yẹn. ẹ rí ẹnìkan tí ó gbé mọ́tò kọjá ẹni tí wọ́n á jọ lọ ní mọ́tò ni wọ́n rọ báyìí pàdé mi ńlẹ́ láàárọ̀ lọ́wọ́ gbé kan gbogbooro kọ́dà kákòókò tó kọ yóò ti di ẹnu ọ̀nà ilé kọ́ ọmọ ìyá padà kó tó dé ọwọ́ adé tán. lọ́wọ́ ni ṣé ò sí nǹkan tá a jírí yín a èyí tẹ́ ni wá gbé náà nìkan èmi kò ní kẹ̀kẹ́ mọ́ ń bọ́ sáwàdà àṣebẹ̀ lọ́pọlọ rẹ tutù téèyàn <laughs> ò ní bóòlù sì fẹ́ bùn yẹn torí ẹ àwọn ẹbọ tẹ́ ń ṣe àwọn òòṣà tẹ́ ń sìn ẹ náà tiẹ̀ ẹ̀yin ọ̀sẹ̀ bọ́ yẹ kẹ́ lè yarí dọ̀kan pé wọ́n lọ́n sórí gbogbo àwọn ìgbọ́rọ̀ tó fún wa ìríran tó fún wa mú kúò mú kúò á sọ fún ọ àwọn tá à ń sìn náà làgbà ẹ sọ bẹ́ẹ̀ wò aláìlórí lọ́wọ́ yìí láti ìjọ tẹ̀ ń ti ń sìn kan ní ìyàtọ̀ sọ́nà sí ọ̀yẹ́kẹ́ ti sọ bẹ́ẹ̀ wò pé wọ́n lọ́n torí wọ́n máa ń àbí òun ṣèrè gún sí wa gbogbo gbà ó fún wa ní gbọ́rọ̀ fún wa ń ríran tuntun àwọn abẹ́ni sìn á fẹ́ kó kó take them away so a wàá sọ fún ọ. pé àwọn òòṣà tá à ń sìn náà àwọn náà wọ́n ń sọ̀lẹ̀ wò sọ pé gbogbo ohun tó fún yín kọ́ gbà ẹ kú kíákíá ni àbí ẹ̀kọ́ ni ẹ̀hún náà ló fún yín lẹ́nu àwọn yín àwọn wàá tún yín dá ara yín gan pòórá torí pọ̀ ọlọ́run gbogbo ẹ̀ fún àwọn yín pé ẹ̀yin náà ẹ wá múra o. ẹ̀yin náà fi hàn torí tí wọ́n bá sọ pé ẹ ṣé wọn náà ń bẹ ọ yẹ kí wọn náà lè pé àmọ́ ń bẹ mànà. nítorí ìdílé irọ́ lásán nǹkan tanra lásán etí àìgbọ́rọ̀ bá gbogbo ń lè dá padà ọlọ́run ló sọrí fún àwọn àǹsìn kan mí tó náà ló mú gba tíkẹ́ẹ̀tì ọjọ́ tètè sọnù ibi tí wọ́n bá ti ń pin ọlọ́mọdé agbábẹ́ o. انظر كيف نصرف الآيات ẹnu wọn wọ wo ni nígbà tí a bá sọ pé ta lẹ lómìnir tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́ni ẹ wá wo báwo là ń ṣe ń bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà ìgbà kan kìlọ̀ fún wọn ìgbà kan sí wọn lójú kòkòrò ìgbà kan halẹ̀ mọ́ wọn ìgbà kan àìpé wọn gbẹ̀sán rí tán bá tẹ̀lé tiwa gbogbo oríṣiríṣi ọ̀nà èwo lọ́lọ́wọ́n bọ̀ gbà báwọn kèfèrí sọ̀rọ̀ ṣùgbọ́n bọ́lá wọn bá ti ṣe ń gba gbogbo oríṣiríṣi ọ̀nà báwọn sọ̀rọ̀ tọ̀mọ́hún ni ó ṣùdé fún gbogbo ìdí wọn ti gbọ́ náà rọ̀ lọ́wọ́ kọ́ pàpọ̀ náà ní kékeré àgbọ́ àgbọ́ torí gbogbo etí ó gbé gbọ́rọ̀ wàláhì tí máa ń ṣiṣẹ́ ni fáwọn tó sẹ́kùn kèfèrí wàláhì wọ́n ti gba islam wàláhì tí ìríran wọn bá ń ṣiṣẹ́ ni wọ́n ti gba islam wàláhì tọkàn wọn bá ń ṣiṣẹ́ ni wọ́n ti gba islam àà gbogbo àwọn oríṣiríṣi ìpèníjà yìí báyìí ó tó tó láti mú yàn ronú ṣùgbọ́n gbogbo òṣìṣẹ́ kí wọ́n lè fẹ́ ṣe sí i tí etí bá sì ń gbọ́rọ̀ tí ò oníṣẹ́ abẹ kan tí wọ́n lè tọ́jú rẹ̀ tí ó fi máa gbọ́rọ̀ tí ó fi ṣàǹfààní kò sí. lẹ́yìn tí wọ́n lọ sọ́sìpítù oníkan gbé ọ lọ síbi tí wọ́n ti ń ṣe sọ́júrì wọ́n fẹ́ kí wọ́n bọ́ ṣe sọ́júrì etí rẹ̀ torí tó bá gbọ́rọ̀ kì í ṣàǹfààní. ẹ dákun kí ni wọ́n fẹ́ mú kó mẹ́ <laughs> kò sí tó fẹ́ rí mú kó mẹ́ ojú rẹ̀ tó bá ríran kì í fi ṣàǹfààní kí ni wọ́n fẹ́ fi kún kò sí tó fẹ́ fi kún ọlọ́ọ̀nì kan iná lọ́ máa ṣe rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdí tí wọ́n fi ń gbọ́ tí ò ìdí tí wọ́n fi ń rí tí ò sí wọn láǹfààní ìdí tí wọ́n fi ń rò tí ò wúlò fún wọn ta ló lè dáhùn rẹ̀ Allahu Rabbul Alamin torí ẹ̀ <coughs> àwọn kẹfìrí àwọn ọlọ́wọ́n bá ń bá wí o pé gbogbo àyà tẹ gbọ́ gbogbo àwọn àpẹẹrẹ gbogbo àwọn àmì àṣẹyìn lójú kòkòrò àtúnkìlọ̀ fún yín àsọ fún yín pé tẹ́ ẹ bá ṣe báyìí báyìí ẹgbẹ̀sán rí tẹ́ ẹ bá ṣe báyìí báyìí ìyá ń retí yín ẹ̀ sì fún tìtorí rẹ̀ gbọ́ kẹ́ ẹ gbà tó. ọlọ́run tún ní qul ara'aytakum in atakum 'adhabullahi baghtatan aw jahra hal yuhlaqu illa al-qawmu adh-dhalimun. ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wọn pé ẹ jọ̀ọ́ ẹ fún mi nírò ẹ fún mi nírò ǹjẹ́ tí ìyà Ọlọ́run ti fi jẹ àwọn ọ̀tá rẹ̀ bá dé wá bá yín tẹ̀ ń tọrọ pé tí ọba dé kó dé tí ọba jẹ wá kó jẹ wá ìyà tẹ̀ ń tọrọ lọ́sàn tẹ̀ ń tọrọ lóru tí ìyà ń bá dé. tó bá dé bá yín lójijì tó bá dé bá yín lójijì àwọn olùmọ̀ wọ́n ní bágítà táńtọ́ wá ń bẹ̀rù òjijì yẹn níbi kí ìyá yẹn kò dé bá yín lóru nígbà tẹ́ ẹ̀rù kò dé yín lójijì nígbà tẹ́ ń yọ̀ tẹ́ ń sọdún ẹbọ tẹ́ ń wò pé tẹ́wọ̀n wò pé eégún gba èkúrú rẹ̀ eégún ti dáhùn inú yín dùn ìyá bá dé eégún dáhùn àṣeyà ló dé tọ́ nígbà tí ẹ sọ ọmọbìnrin tẹ́ ẹ sọ sínú odò wípé tó bá ti dénú odò tómi bá ya tómi bá ya dé ajakpodo gba ẹbọ tẹ ẹ sẹnu omi bá ya ọba kó gbogbo yín lọ tọmọtọmọ ẹ wọn ò lérò wọn ò lérò pé àlè dé mẹ́rin fẹ́mi kó àwọn wò pé ẹni ní táwọn ń sìn gan ọgbà ní táwọn ti ṣètùtù ṣégbà náà wà ní yóò dé ìyá dé lójijì nù jẹ́ tí ìyá bá dé báyìí lójijì nígbà tẹ́ ẹ lérò. aw jaharatan àbí ìyá yìí tiẹ̀ dé wá bá yín nígbà tẹ́ ẹ mọ̀ pé ó ṣe é ṣe kí yọ̀ wá ní fòtòfòtò báyìí nìyá nìyá bẹ́lẹ̀ ẹ̀yin lẹ pé ìyá sì dé ìyá ní ọ̀sán láì pé bọ́yẹ̀ ni. sáwọ́ wa ni irú eléyìí wọ́n wàá kó lọ kò burú yọ wàá bá yín lójú fò kó wá rí bí yẹn ṣe dojú ìjà kọ lọ tí àyẹ̀ bá dé tọ́wọ́ abáyín lọ́sàn-án gan tó jẹ́ pé kálukú yín ń lé kejì rẹ̀ ìyá sì dé bàbá alágbádá àmàlí nǹkan kan ṣe ṣe tó dé yìí kí ló rí ṣe sí gbogbo wọn pátá ló kó tọmọtọmọ. هل يهلك إلا القوم الظالمون ǹjẹ́ tí ìyà yẹn bá dé ṣé ìparun òde bẹ́ẹ̀ nìkan jọ ẹ̀yà alábòsí lọ tí ìyà ń bá dé ṣé ìparun òde bẹ́ẹ̀ nìkan jọ ẹ̀yà alábòsí lọ kò ní dé bẹ́ẹ̀ nìkan jọ ẹ̀yà alábòsí lọ torí bọ́lá wọn bá ti ṣe ń ṣiṣẹ́ rẹ̀ náà nù látijọ́ tó ti dọ́mi yẹn tó ti pàṣẹ pé ká máa ṣe jenerali ìparun yẹn àwọn ẹni tí ò tẹ̀lé tọ́lọ́ náà ni màá mú lọ. ìgbà tí parun dé tó dé wá báwọn èèyàn anábì Nuh alayhi salam sọ̀rọ̀ pé àwọn kan là àwọn kan parun ta lọ́la gbogbo ẹni tó bá nú àwọkọ̀jù omi àtàyè là ń tẹ́ ra pẹ̀rẹ́ àlùkìyàmà ẹ sì pọ̀ tó ń lò ẹ àwọn èèyàn anábì ṣùgbọ́n ẹnìkan kan ọ̀gbà láti bá wọkọ̀ ojú omi àfàwọn ẹni tó gbàgbọ́ òun ó sì fàyè lẹ̀fẹ́ nìkẹ́ni láti wọkọ̀ ojú omi àfẹ́ni tó gbàgbọ́ gbàtọ́lọ̀ wọn agbé tí í ṣe dé ẹni tí wọn ò tiẹ̀ fi lọ òun náà máa sọ pé kí ni kọ́dà bó ni wọ́n á wọ̀ ní wọ́n mo máa ń sá lọ tí wọ́n á fi ìlú lẹ̀ ta ni lé mílì tí ọmọ pé ìyá tí ó jẹun lòun kọ̀wé sí nígbà tọ́lọ̀ ń kọ́kọ́ máa nú hà alayhi salam olórí ibú olórí ibú tọ́tara olórí rẹ jáde tọ́lọ̀ yukhrijul hayya minal mayyit wa yukhrijul mayyita minal hayy a máa yọ alààyè jáde lára òkú a sì máa yòókù jáde látara alààyè tọ́lọ̀ ń sànù wa ìwọ máa mi irkam ma'ana wọn náà wọkọ̀ omi pẹ̀lú wa ó ní àwọn bàbá mi sọrí àpáta kan nú àwọn àpáta wọ̀nyẹn lèmi náà lọ rọ̀ mọ́ hmm, yọ ọ́ là mí níbi kí ló ní bọ̀ tí ọlọ́run fi pa àrùn omi yọ lè ní ibi omi hmm, nítanra rẹ jẹ ajíyàjẹ ó tún rẹ́ni sàánú ẹ̀ ẹ̀hìn káwọn bàbá àánú bàbá náà ní ti sẹ́lá ìfura pé níta pa àwọn èèyàn lọ sídìí rẹ ọmọ yìí hmm? wọn bí àwọn lọ omi omi ibi ps ps orí ibú omi inú wọn eléyìí kan ń gbá bọ́ọ̀lù kan Barcelona àti ibi tí wọ́n parí magreba àti ìṣá ìsìnjọ́ ọ̀nà báwọn ò ti máa fura lágbájá sọlọ masjid àárí látàárọ̀ tọ ọlọmọdé àárí parun parun wá dé ọlọmọdé àánitọ ẹ kó gbogbo àti máa ń ẹ <laughs> tọ yàtọ̀ sáwọn tí ì bá gbọ́rọ̀ nù ara lè yín ṣe mọ̀ pé bàbá ọ̀fẹ́ pé yọ padà wọn náà máa <laughs> so àmọ́ lọ ọlọ́yin nǹkan kan kọ náà ni tí òfin wọ bọ́ọ̀sì so ní tó ṣẹlẹ̀ ní sí òye òkùnkùn kì í kùn kó ná ọmọ ọmọ ẹ ṣáà ti máa kíyè sáwọn ọmọ pé lè fẹ́ ya nǹkan mi bàbá fẹ́ sànú ẹ̀ máa bọ̀ wọ́n náà bàbá ní ká wo tiẹ̀ sáàtì gbogbo gbẹ̀nu wọn kékeré ni bàbá ṣe ọmọ ní know, my dad so what is there is that eh, ẹ̀yin fẹ́ ẹ̀yin fẹ́ voyage ẹ̀ voyage àwa ìlú làwa wà. so ha ntí máa ń bọ̀ wọ́n máa mi ọkọjá oníkẹ́ni kí lè pé olómi omi tó bá dìgbò lókè àbí òye yọ bàrà ẹnu jẹ ni èmi ńlọ òkè tó wà lọ kọmọpọ wọn bàrà rẹ ẹnu jẹ omi gbé kíni lọ sí. tó máa wo bàbá àwọn ọmọ

ọlọ́ni innahu laysa min ahlik ẹ̀wọ̀n kọ́ lọ́n kò sí tọkàn lọ́n pẹ̀lú àfikún bọ̀yọ̀ èé sọ̀kan náà ara lè rẹ̀ innahu amalun amalun ghayru salih iṣẹ́ bú ni kì í ṣiṣẹ́ rí lọ́mọ iṣẹ́ bú àwọn ọmọ wa iṣẹ́ ọwọ́ wa ni wọn ò áyà yẹn tọ́ka sí iṣẹ́ ọwọ́ yín làwọn ọmọ tẹ̀lé jẹ́rìn lọ àdéhìí náà ti sọ ọ́.

tí o bá sí bùkátà ẹ̀fọ́ máa lẹ̀ pẹ̀lú owó tiẹ̀ náà gẹ́gẹ́ bí bàbá tìyín náà ṣe fi yín lẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí bàbá tìyín náà ṣe gbà yín láàyè gẹ́gẹ́ bí bàbá tìyín náà ṣe jẹ́ owó tìyín náà ń jẹkújẹ ẹ̀yin náà má jẹ tàwọn ọmọ yín ní ìjẹkújẹ. báyìí àwọn ẹni tí máa parun títí ìyá bá dé àwọn alábòsí náà ìgbà tí ìparun dé dédé báwọn èèyàn Musa aleyhi salam ẹ wo bí àwọn ọmọ Israẹli ṣe pọ tó Ọlọ́run ṣe la wọn lápapọ̀ wọn àti pé àwọn náà ẹ mọ̀ pé àwọn náà hàn so kì í tánú gbóòsùn kọ́ má bàa sọ àlànà jẹ àwọn náà gan náà ní tọrọ pé bá wó sàtá máa bọ̀ lẹ́yìn tí wọ́n tí wọn ok ẹ wo bí sọ̀rọ̀ ní pípọ̀ ranù ẹ ò gbóse pọ̀ tó ní pípọ̀ orí ibú gbogbo wọn gbogbo wọn gbogbo wọn kí ni wọn kí lọ́lọ́run fún wọn wọn tẹ̀lé wọn tẹ̀lé kí gbogbo wọn ọmọ Ísírẹ́lì ò kò náà àwọn èèyàn tẹ̀lé ẹnìkan náà àwọn èèyàn kò nínú ẹ̀rìn ara apẹ̀rẹ̀ gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ látàyè kíkẹ́ni kan wá fẹ́ sáré síwájú pé kíni àwọn èèyàn musa ẹ dákun pé kíni bí kọ̀ǹdọ̀ ò ti lẹ̀kùnlẹ̀kùn ó ti rẹ̀ pẹ̀lú pé kọ̀sákọ̀ọ́lẹ̀ pé ìwọ ọ̀la ẹni tí ó sì kú dẹ̀dẹ̀ kó dùn ti a sì máa rí wọn. torí ẹ oníkálukú ni ó jìyà tiẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí yà kálukú náà ni ó sì jẹ ẹsan dáadáa rẹ̀ tó bá sí dáadáa kọ́lọ́n ti káwọ́ lẹ́tọ̀ọ́ sí dáadáa tó ọlọ́run sọ pé bì tẹ́ ẹ bá gbọ́ sórí ara yín tẹ́ ẹ bá gbọ́ wàláì fọ́rùn ara yín torí pé ńgbà tí bá dé ẹni tó sí náà ni ó ṣe kí ni ni ó jìyà ìdí inú tó fi pé gbogbo àwùjọ pé àlù kékeré ni àbádùgbò tá a wà àbí agboolé wa ẹjẹ a máa rí i pé ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ ti ń pè wá lọ sídìí dáadáa ti ń pè wá lọ sídìí ẹ̀sìn ọlọ́run tí ń sì ń kọ́ bàjẹ́ fún wa torí àwọn eléyìí àwọn gangan làbò tó dájú tí ó bá sí olùmọ̀ọ́ká tí ń pè àwọn èèyàn lù kàn lọ sídìí tọ́lọ́ ni ẹ máa ṣe tàṣetọ́ọ̀nì ni ẹ jìnnà sí i. nítorí àwọn ọ̀fẹ́ ni ẹ sọ́ra fún tí yà bá dé kò ní fi ẹni rí gbogbo wọn ni ní òkú lọ. àmọ́ wà lò tí ń pa àwọn lọ sídìí ẹsẹ̀ dáadáa ẹ̀jìnà sáìdá ìtọ́nà ọ̀fẹ́ ni ìtọ́nà ọ̀fẹ́ ni wọ́n máa wọ́n máa bẹ̀rẹ̀ kí ní ẹ̀ kan tá a bá rí kẹ́ ẹ máa pè yẹn lọ sí di dáadáa ká sì máa rí kẹ́ ẹ máa kọ àìdá fáwọn èèyàn aburú òde o táburú bá wá dé gbogbo yín ní òkò lọ àwọn ẹni rí ọmọ abẹ lọ́ọ̀lọ́ọ̀ ní gbọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ pàtàkì kọ́dà láti inú ilé yín ẹ má dákẹ́ ẹ gbà sọnù kò sí náà ìyàwó rẹ lásán kan sọ fún pé tí ń ṣe ọ̀dà ṣebí sọnù ó tún ti dé ẹ̀yin sápọn gbogbo ẹ̀ náà ni ò ní dá kálukú wọ́n lè ti lọ sùn torí pé ó rì sí wọn yes ọ̀fẹ́ nítorí kó lè sìn dín àwọn ọmọ náà ń kọ́ bàbá ti dé o èsì torí pé ń lu wọn o ha báwo ni wọ́n ṣe ṣe ìrìn èsì tí gbogbo ara ń rún tọ̀ ó sì ṣe sọ́láàt òun sì fẹ́ fọṣọ àbí òye so nítorí ẹ̀ yọ̀sà bàbá bá rí yàn ní ìsìn wọn máa bú yàn ni wọn ò bú yàn àní wọn lọ fọtọ̀ ṣé ìbúnu bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé látàárọ̀ kọ̀ fọ́nù ọ̀fọ́nú ń sọ̀rọ̀ láti mítà mẹ́ẹ̀ẹ́dógún òórùn sì ń bòyìn èwo ni òórùn ta lẹ́nu rẹ̀ ń rùn ẹ̀mí kó òórùn ẹnu ẹ̀yàtọ̀ sóòórùn léègbẹ́ tẹnu ní bá ń rùn èèyàn ti mọ̀ pé ta lẹ́nu rẹ̀ ń rùn náírà jamaatu so ohun òṣìṣẹ́ gbọ́ wọn pẹ̀lú òórùn wọn sọ pé ẹnu rẹ̀ ń rùn bọ́ǹfìtà ni ẹnu ti ń rùn òórùn burúkú yóò fẹ́ kí wọ́n sọ pé ń rùn bọ́ǹfìtà so ẹ̀jẹ̀ ni tí wọ́n máa pè yẹn lọ sí di dáadáa ẹ̀yìn máa ti ń pè yẹn lọ sí di dáadáa ẹ̀yin gan-an ìní ààbò àkọ́kọ́ torí ẹ̀ nígbà tí ìparun bá wá dé tó bá jẹ́ pé ẹ̀ bá máa pera yín lọ sí di dáadáa ẹ̀ rí i pé pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọ̀la àwọn ẹni tó bá jẹ́ pé àwọn bá jẹ́ ẹni tó dúró tọ́lọ̀ ìparun yẹn yóò sa àwọn ọ̀daràn mú ni kọ́nà sànù wa lẹ́yìn náà lọ́lọ́wọ́ ń ṣàlàyé fún wa àwọn òjíṣẹ́ tó lọ́n rán kí ni iṣẹ́ wọn gan-an rí kí ni iṣẹ́ òjíṣẹ́ ṣé òjíṣẹ́ wà fún kó lè bá pín tíkẹ́ẹ̀tì àlùjáná ni àbí sọ wà fún kó lè pín tíkẹ́ẹ̀tì iná àbójíṣẹ́ wà fún kó lè pera rẹ̀ lọ́lọ́ ni àbójíṣẹ́ wà fún kó lè bá a jẹ́ pé yọ́ọ́ máa darí wa lọ sí ní nítorí pé tá a bá sí i a sóríire níta bá ṣe àlè sórí ibú ká sọ́ra fún kí ni sí àwọn òjíṣẹ́ kan eléyìí tí ó mú àmà torí pé ńgbà tí wọ́n bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn náà ti jogún anabi Muhammad sallallahu alaihi wa sallam ogún ńlá nìyẹn nítorí pé tí bàbá kankan lọdọ wọn generally níta máa rí jogún lọdọ àwọn òbí wa kí owó ni ẹ pè lówó torí pé tó bá jẹ́ ojúlówó owó owó ni ní tí wọ́n fi owó rà náà ńkọ́ owó ni ní tá a lè tà owó ló ná owó là máa jogún lọ́dọ̀ àwọn òbí wa tí bàbá rẹ àbí màmá rẹ tó bá jẹ́ olóyè kan àbọ̀ bá jẹ́ olùdarí orílẹ̀-èdè àbọ̀ olùdarí ìpínlẹ̀ àbọ̀ olùdarí ìjọba àbílẹ̀ àbọ̀ olùpàṣẹ ìletò tó bá kú kò pé kí wọ́n bọ́ bẹ̀ lẹ́ẹ̀kan náà torí wọn ìjogun eléyìí jàmá wọn ìjogun rẹ̀ àwọn táìtù yẹn wọn ìjogun rẹ̀ ẹ̀yàn sí tó bá wù àwọn èèyàn láti tún sọ pé wọn náà dípò bàbá rẹ̀ ń bẹ̀. àmọ́ tá a bá ní wọ́n ń jogun rẹ̀ ókè ọba ni bàbá wa kó tó kú gbó láti wá pín ìjọba ìdá mélòó lẹ́yìn ó mú ìdá mélòó làwọn obìnrin ó mú mo rò pé yé wa eléyìí wọn ìjogun rẹ̀ so eléyìí wọn nọrarì ni wọn kàn sílẹ̀ fẹ́nìkan so ṣùgbọ́n tá à ń àwọn òbí ni ẹ̀yin sì ti mà pé owó ẹ̀ kò sí bó ṣe lè tó tí ò lè tán kò sí bó ṣe lè tó tí ò lè tán kò sì sí bó ṣe lè tó ò lè kàn àbùkù so nítorí ẹni tó owó dàbí. tọ́dàbí ẹni tó jogún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama wọn ò fi owó góòlù lẹ̀fẹ́ nìkan láti jogún wọn ò sì fowó fàdákà lẹ̀fẹ́ nìkan láti jogún wa innama warrathu al ìmà ni wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún. faman akhadha bihi faqad akhadha bi hazzin ẹnikẹ́ni tó bá wá rí mà jogún ah ó ti rí ìpín ńlá jogún òun ló jogún tó pọ̀ torí ẹ̀ gbogbo ẹni tó bá ti lè kọ́mà nípa ẹ̀sìn Islam ó ti jogún anabi Muhammad sallallahu alayhi wa sallam òun ló rí ìpín tó pọ̀ ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n á ní ntí èmi ọmọ afogún yẹn ṣe ṣé ń lọ kó pamọ́ lé ni àbí ńgbà tẹ́mi ti mà ẹ kára yòókù ọsọnù ńgbà tẹmí ti ríran ẹ ń pẹ tó kú láfọjú mi bẹ́ẹ̀ o kódà bẹ́ẹ̀ àmàna ńlá ni àmàna ńlá ni ẹ rí i pé náà àdéhìí al-ulama'u warathatul àdéhìí kan náà ta kálẹ̀ kan náà ni àwọn olùmọ̀ àwọn náà jogún ànábì Ọlọ́run ibẹ̀ náà ló sọ pé àwọn ànábì Ọlọ́run wọn

so nítorí ẹ tó bá ti kọ́mọ̀ nípa ẹ̀sìn wọn náà yẹ kó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn torí tó bá pẹ́ ni tó kọ́ àwa òun náà bá fi sáhùn àwa náà ní so ìwọ náà bá fi sáhùn sí ìwọ náà ìwọ náà ní mà kí ni ọmọ àtàn àìmọ̀kan nípa ẹ̀sìn wa àìmọ̀kan nípa alẹ́ ayé ọ̀sẹ̀ pẹ́rẹ́lẹ́gbẹ̀ẹ́ àìmọ̀kan nípa ẹ̀sìn nítorí pé ẹ̀sìn mà láti al-ulama warathatul anbiya àwọn olùmọ̀jogún àwọn ànábì ọlọ́run kí ni wọ́n jogún wọn nú ẹ̀ nínú mà kí ni wọ́n máa fi máa ń ṣe àwọn náà gbọ́dọ̀ máa tàn ká níṣẹ́ kẹ́ máa ṣe fáàrí káyé kẹ́ máa tanra yín jẹ kẹ́ máa ṣe fúkẹ́ kẹ́ máa gbé warathatu ẹ̀sùn fún ya babaláwo ànábì èsì babaláwo warathatu bídíà lẹ́yìn ń ṣe ànábì èso ń bídíà àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ibi tí a ti tàtà pín sẹ́nu pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kí ni sí àwọn ànábì ọlọ́ǹgá lẹ́yìn tẹ́ kọ́ nípa ẹ̀sìn islam tẹ́sí mọ́ kí ni sẹ́tẹ̀yìn náà gbọ́dọ̀ máa ṣe. ọlọ́ni wa ma nursilul mursalina illa mubashshirina wa mundhirin. a kì í rán àwọn ìránṣẹ́ wa a kì í rán wọn níṣẹ́ àyàfi nítorí kí wọ́n lè bá a jẹ́ olùfúnni ní ròódùnú fẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí ròódùnú. mundhirina olùṣèkìlọ̀ fún ni fẹni tọrọ rẹ̀ bá gbà kìlọ̀ mubashirina fáwọn múmìnì wọn máa fún wọn ro dùnú pẹ̀lú ìmánì eléyìí tọ́nà wọn bá tó fi sànù yìí ọlọ́wọ́n gba rìsìkì láàyè fún yín nílẹ̀ ayé ń bí ẹ sì jẹ́ni tí ó rí ẹ̀san ńlá tó bá ti lọ́la rògbìyàn àlìjáná bẹ fún ìròdùn táwọn anábì wá fún àwọn ẹni tí wọ́n tẹ̀lé tọlọ ṣùgbọ́n mundhirina olùkìlọ̀ fúnni ni wọ́n jẹ́ fún àwọn ọ̀daràn àwọn ọ̀tọ̀ Ọlọ́run àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ pé ẹ rí ìyà ń retí yín o tẹ ẹ bá fi kú lórí ètò ẹwà yìí ìyà burúkú ń retí yín nítorí pé Ọlọ́run bá wa ọ̀dá yín kẹlẹ́ bá wa ṣẹbọ sí ọ̀dá yín kẹlẹ́ bá wa ṣe kèfèrí sí. ìbálòun sọ pé ọlọ́wọ́ anna ahlẹ̀ kúrọ́ amanu wattaqaw lafatahna alayhim barakatun minas samai wal ard wọ́n ti kọ́ àwọn aráàlú náà wọ́n gbọ́ lọ́ngbọ́n ni wọ́n sì páyà rẹ̀ òun ọba sílẹ̀kùn bùkún fún wọn láti sánmà àtìlẹ̀ yẹn pé láyé yìí tẹ́ bá fi lè gbọ́ lọ́ngbọ́n ọlọ́run sílẹ̀kùn bùkún fún yín láti sánmà àtìlẹ̀ so ẹ rí i pé tí a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀nà àrùsìkì torí rẹ̀ á ní tírà kan tó ń sàlàyé nípa mafatih ar-rizq àwọn ní tá a máa fi sílẹ̀kùn àrùsìkì nínú àwọn kan tá máa fi sílẹ̀kùn àrùsìkì lọ́lọ́run sọ fún ayò al-iman wa taqwa bí ẹ̀ máa gbọ́ lọ́wọ́ gbọ́ tí ń sìn páyà rẹ̀ wàlá ọ̀nà àrùsìkì ó sì fún un. يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ẹnikẹ́ni tí máa ń payọ̀ lọ Ọlọ́run máa ṣe ọ̀nà àbáyọ fún náà yóò sì rọ̀ lọ́rọ̀ gbọ̀nà tí ò lérò torí pé payọ̀ Ọlọ́run yóò jẹ́ kí wọ́n fara mulẹ̀ Ọlọ́run máa wá fi halal yóò máa fi tú ọ gbogbo gbà ibi tó lérò àti ibi tó lérò tó a jẹ́ pé àti ìpayọ̀ Ọlọ́run tó náà nìyà ti ń jẹ wá o làmà páyà rẹ̀ kí ni páyà ọlọ́run kọ́mọ ṣe ń tọ́ lọ́run ṣe kò jìnnà sí ti ọ̀fẹ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣe tọ́lọ́ ọlọ́run rẹ̀ fi wọn lẹ̀ ọlọ́run sínú àrísìkì fún ọ náà kọ́ lọ́run sínú àrísìkì fún wa àrísìkì alálùbáríkà tọ́ iṣẹ́ àwọn anábì ọlọ́run fún fún àròdùn ẹni tó bá ń ṣe dáadáa wọn ìwà gbé òjò fáìnà wọn gbá ìnà sójò ẹni tí ń ṣe tọ́lọ̀ wọn máa sọ fún wọn ó jìyà torí ìyà tí ó jẹ ọjọ́ ànámà lọ́wọ́ ẹ ìwọ kúmọ́jẹ́ yìí mú àà ah, ah. sọkúsọnù sọkúsọnù torí pé kí ni ọba tún jẹ́sẹ̀ ẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ ṣé ìdẹ́rùbà ni lọ́wọ́ yẹ ká máa ṣe fún rárá o ṣùgbọ́n kò sí lọ́wọ́ tiwa láti sọ pé àlùjáná lọ́wọ́ ní ah, àà o ẹni tó bá sin lọ́nkú yọ gba àdéhùn dáadáa tó lọ́n ṣe fáwọn ẹrú rẹ̀ tó bá sìnkú a sì mọ̀ káàdì dáadáa náà àlùjáná bọ́ ti wọ́ pàtó sípè lọ́wọ́ àlùjáná kò sí lọ́wọ́ ìwọ́n sọ lọ́rọ̀ tó gbòòrò gbogbo ẹnikẹ́ni tó bá kú Islam oríire ní tiẹ̀ ìró dùnú ẹnikẹ́ni tó bá sì tasẹ̀ àgẹ̀rẹ̀ tó kú lórí Islam tó bá kú níbo ni ibùpadà sí rẹ̀ ìnáni kọ́lọ́ mọ́sàwá ní ọmọ àná àmọ́ gbogbo yín iná lẹ́wọ́ o oye ó yé yín o si kò sí lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ torí pé ọlọ́run ló mọ ẹni tí islam ọlọ́run ló sì mọ iye ẹni tí ó fi islam lẹ̀ tí ó tún kún kẹfẹ́ kẹsẹ̀ rí wà ní ìsìtọ́ gba islam kó tó kú wàláhì náà jẹ́ pé nìkan ṣe wáàzì fún tí ó pe òun sáré pé ọkùnrin ọ̀balẹ̀ àti kóun ó ṣe islam yìí àtọ́sítù wọn ti gbé kò gbádùn nígbà ní gbóhùn lọ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí bá wo orí ẹ̀ fẹ́ dàrú ni kò dàrú ó pè ní. wọ́n gbé lọ bẹ̀ pé ẹ bá wọn wá lè máàmù fẹ́ di mùsùlùmí kí ló dé ṣé ìsàárẹ̀ ẹ má wulẹ̀ béèrè àti ní ẹ má máa béèrè. ọ̀yà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. àwọn àti jẹ́ pé lẹ́sìn àwọn alágbélébùú ni عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه tó tó bá ti sọ bẹ́ẹ̀ ó di mùsùlùmí torí gbogbo rọ́bìṣì tí ń wí tẹ́lẹ̀ ó ti há kú lórí nu tó lọ́nà bá di mùsùlùmí ọba dọ̀kan nu wọn tó ọlọ́run lọ́mọ ẹni tí ó kú mùsùlùmí ọlọ́run lọ́mọ ẹni tí ó kú ní káfíìrì kọ́lọ́run jẹ́ á kú mùsùlùmí ọlọ́ni fàmán amana wa aslaha fala khawfun alayhim wala hum yahzanun. torí náà ẹnikẹ́ni tó bá wá gba ọlọ́run ọba gbọ́ tó tún gba àwọn aránṣẹ́ rẹ̀ yìí gbọ́ ta lọ́lọ́run rán sí wa nù wọn. anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo anabi àtúngbọ́dọ̀ gbà wọn pọ̀ amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi àwa kìí ṣe ìyapa láàrin àwọn anabi láàrin àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn anabi rẹ̀ pélé yìí tiwa pélé yìí ọ̀tá wa ọ̀tá wa báwo wọn àti èsì kórìí wa dàrú gbogbo àwọn ànábì ọlọ́run ti wà ní wọn ti wà ní wọn ṣe àlọ́tàánu wọn torí ẹ̀ ló jẹ́ kó má ti dárúkọ ẹnìkan nínú wọn á máa sọ pé kíni alayhi salam ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá wọn ṣùgbọ́n o ọ̀kan kàgùn síwájú gbogbo wọn lọ onáàlà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ ọ̀ranyàn lórí wa pé ká tẹ̀lé gbogbo ntọ́nà wọn bá fi ràn án wọ́n lè pè náà kó wá kó wọ ọmọ kan tó lè ṣe géètì fún géètì lé. so anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ni tiwa tá a gbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ tá a òfin tó lọ́wọ́ bá fi rán sí wa so gbogbo àwọn anabi yòókù yẹn àwọn anabi ni tó ṣe é pé ọlọ́run rán wọn sílé ayé ọ̀ràn wọn sáwọn èèyàn wọn kò rán wọn sí àwa. Si ṣùgbọ́n nígbà tó ṣe kọ́ lọ́n lọ́ rán wọn àwa náà gbà wọn gbọ́ a sì gbà pé wọ́n jí sí ọlọ́run lájẹ́ pé so ṣùgbọ́n ìlànà tí wọ́n mú wá ọlọ́run ọba òníkà tẹ̀lé ọlọ́run ọba òníkà wọ́n tẹ̀lé. láàárọ̀ làwọn tọ nítorí ìdí eléyìí báyìí eléyìí bá ti yé wa a rí i pé dandan tulaas ẹnìkan tẹ̀lé ta nàbẹ wa Muhammad sallallahu alaihi wasallam faman amana nítorí wàá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì gba àwọn òjíṣẹ́ yìí gbọ́ wa aslaha tó sì ń ṣe dáadáa tó ṣàtúnṣe láàrin rẹ̀ sọ́lọ̀ tó ṣàtúnṣe láàrin rẹ̀ sẹ́yìn ẹgbẹ́ rẹ̀ ká ṣe àtúnṣe láàrin wa sọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá ká má sí lónìí kan ní ká má ṣẹ̀bọ̀ sí àtúnṣe láàrin àwa àti èèyàn ẹ ọ pàtàkì jama o ọ pàtàkì o nítorí pé ẹlòmíì àárín kò ní wàhálà ṣùgbọ́n àárín rẹ̀ àtàwọn èèyàn dà àárín oríire ńlá ni ṣùgbọ́n àárín rẹ̀ àtàwọn èèyàn tí ò dáhùn ní ọkọ̀ dínà kọ́ra lè dáná torí pé ẹnìkan ò ní sẹ́nìkan nínú wa kó ní tiẹ̀ wá lọ kọ́ lọ gbẹ́njọ́ gbẹ́ndà kìyàm tá a bá sì lè gbé ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹra wa ń dálkìyàmà kò sáforíjìn ò ní sẹ́yìn kó a máa retí pọ́lọ́ ní òforíjìn ọ̀ ẹ̀ṣẹ̀ tọ́lọ́ òforíjìn ọ̀ lè tọ́ bá sẹ́lọ̀ àmì èèyàn lọ́sẹ̀ èèyàn ní láti foríjìn ọ̀nà. kò sì sáyè àti ṣàforíjì àfi láyé yìí dọ́gbìn dàrú kìámà kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kọ́dà èèyàn tún máa ran kàn bí bàbá èèyàn bí ìyá èèyàn bí àwọn ọmọ èèyàn kápá àwọn wọn sẹ́yìn tí èèyàn fi rọ́nà lọ. sàrò tún wá kù kọ iye kan kí làwọn já mọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn wọ̀nyẹn. torí ẹ̀ ló jẹ́ pé à ń ṣẹ̀ra wa nípa dúkìá à ń ṣẹ̀ra wa nípa ẹ̀jẹ̀ ọ̀pọ̀ èèyàn ní ṣekú pààyàn ẹgbẹ́ rẹ̀ tí nǹkan kan sì ní tẹ̀yìn rẹ̀ yọ tẹ́ ẹ bá rò pé mú jẹ láyé wàhálà ń retí ń dọ́gbìn dàrúkẹ́ yá èèyàn pààyàn ọgbà pẹ̀lú mọ́tò wọ́n sì máa mo ti yóò ni wọ́n sì rọ ọtí sí òkú lẹ́nu sódà tìgbà tí wọ́n máa ń pè lẹ́rìí kan wọ́n ní ọtí náà nìkan rún gbogbo ara rẹ̀ lọ́lọ́ jánà mọ́mọ́tò lẹ́nu ẹ wá múra rọ́tẹ́ bá pa fọ́lọ́njọ́ gbẹ̀ndàlọ́ kẹyàmù gbogbo ro eléyìí wò láti fẹ́ ṣe bàbá àjẹ́ kèfèrí lọ pa bẹ́ẹ̀ òní lọ òní lọ torí pé akátí ò lè fún wàrà ó lè dánù òun lè má ní nǹkan kan fà lìjánà sí àmọ́ kókó bá wọ̀ bẹ́ẹ̀ ni à ń ṣẹra wa nípa dúkìá nípa nípa nípa ẹ̀jẹ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ ọmọ àtàkáyé àìmọye èèyàn lẹ́lòmíì ti fàdá bẹ́ lọ́wọ́ dànù ó fàdá sẹ́lòmíì lọ́rùn tó ẹpọ́ lọ́kọ pé ọ̀la látàrí pé wọ́n ń ṣe jàǹdùkú olóṣèlú káyé bọ́ bá mú gbó tó mú gbáná. tó mú gbogbo ẹ òní òjò rírì ó pé ńjọ́ tí orí ó pè ó pèsè tó t'o lọ wọ́n lọ mo ti gbà pé nì pé kò kò torí di eléyìí kí múra lẹ o kálukú múra lẹ ọ̀pọ̀lọpọ̀ là ń ríra là ń rẹ́rìn à ń sèse kò sí nǹkan kan mẹ́wàá sí ń bẹ ń bẹ. nípa pé ọ̀pọ̀lọpọ̀ iná láti láti láti báyìí rẹ̀ jẹ́ pẹ̀lú ẹnu ti sọ̀rọ̀ rẹ̀ láì dá ọ̀sọ́ láì dá títí títí títí tí ayó ńgbò tó kejì ebi tó pa wá òun náà la tún jẹ jẹ jẹ jẹ a tún fi yó ẹ dàpọ̀ bó bá mọ lórí kan lásán èèyàn mọ ibi tí ó gbé gbàjọ́ dàrú kìyà ojoojúmọ́ tiẹ̀ gbé lórí àtẹ̀ ẹ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹ máa sọ tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ẹnìkan láì dáa ẹ ti gbádùn jọkàn yóò máa dùn mọ́ wọn ni àfi bí ìgbà tó ọmọdé ń jẹ chocolate ẹ dákun sáà ti pèsè ìsìkalẹ̀ díjọ́gbìn ní alùpùpù because ìwọ náà ò ní yáfi ẹnìkan tó bá dijọ́ ọ̀hún táwa ni ó yáfi tiẹ̀ náà kò sẹ́ni tí ó yáfi tiẹ̀ náà ṣé ìyẹn máa gbélé díngí kó tó máa sọ̀kù oníkálukú ti mọ̀ pé sẹ́ẹ̀ tó ń òwúwo òun ò ní wúwo lórí òṣùwọ̀n òun ò fúyẹ́ nítorí wọn ń ṣe tí ó tún wá di ó fúyẹ́ sí. torí ìdí eléyìí a gbọ́dọ̀ wá ti ṣàtúnṣe o àtúnṣe rọrùn láyé yìí jọ́gbìndà kìámà láì fajúro ẹnìkan nílò ọlọ́bẹ nìkan pé dákun foríjì mi foríjì ta ni a ṣàtúnṣe ọ̀pọ̀ àìmọye ìnájẹ́ pé ó ti fẹnu bà tiẹ̀ jẹ́ o ti fẹnu gba tiẹ̀ jẹ kò síbi tó yọ sí tó tún níyì mà torí gbogbo ibikíbi ló ti fẹnu ṣáàtà rẹ̀ náà bá tún adá o bàbá tún wí lò ó bàbá olórí ibú yẹn o ah, kí ló ṣe tó ṣe tó lórí ibú bàbá abú yẹn kí ló ṣe tó fi jíyàn abú ganan rí sẹ́mu kì í sì ṣe gbogbo ẹni tó bá gbọ́ ìbàjẹ́ ní máa wádìí àwọn náà tún máa dẹ́sẹ̀ àwọn náà tún máa dẹ́sẹ̀ tó gbogbo orú eléyìí báyìí kódà tẹ́lómi bá pinnu ní ìsìn láti ṣàtúnṣe kò lè ṣe kò lè ṣe láyè nítorí pé òun gan ọmọ yìí èèyàn tó ti sẹnu ṣáàtà rẹ̀ wàláhì òun gan ọmọ èyí tí nǹkan ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́rántí. so bàbá wa ṣàtúnṣe tá a bá fi lọ ọ̀nà wo la fẹ́ gbé gbà náà rí njọ̀gbìn dà kìíyàmà á ní garanti kankan o wàláhì ní garanti kankan èyí sì fi ẹ púpọ̀ wù o pàápàá láwùjọ àwa Yorùbá yìí agbọ́dọ̀ wa ti ṣàtúnṣe ìbàjẹ́ ètè ti pọ̀ jù ìbàjẹ́ ètè ti pọ̀ jù ẹ̀gàn ẹ̀gàn ó ti pọ̀ jù láwùjọ Yorùbá ẹnìkan kan gbọ́rọ̀ wá fún yín èèyàn níwádìí ẹ máa sọlé ẹ máa ṣépè fún fẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ah, ah, lórí ibú ni àti ìbá aṣọ ah! lórí ibú wọn mọ̀ pé gbèdé yóò sì pàdé irú olúwa rẹ̀ lọ́nà asalaamu <laughs> aleykum wọ́n máa jẹ́ mùsùlùmí aleykum salaam àkókò máa ń tọ́pọ̀ àmọ́ tiwa àmọ́ ọjọ́ tá a sì rí òtù ń bọ̀ yawma tubla sarair ọjọ́ tọ́lọ́ ó wù jáde gbogbo ìtẹ́ ìgbé pamọ́ kò sẹ́nìkan tí ó forí jẹ nìkan jọ gbẹdẹ àkìyà a gbọ́dọ̀ ṣàtúnṣe jẹ náà ìyàwó tẹ̀ ń jọ ń gbélé ó lè jẹ́ pé látara rẹ̀ ló ti wà lùjánà jọ pé dàrúkìá níyàwó yorùbá yìí tẹ̀pẹ́ jójúmọ́ tí ọba ti sọ̀rọ̀ rẹ̀ láì dá kò tí ì gbádùn yóò máa tó fáwọn ọ̀rẹ́ ni tí ọba sì ti dé yóò máa sá lọ síwájú sá lọ sẹ́yìn kódà mo bá yín dín dòdò mo tún dín su sí mo tún ṣe kí wọ́n á láǹfààní dòdò àti su nínú gbogbo ọ̀rọ̀ tó ń fẹnu dá ń wọ̀ bá dijọ́ gbẹ̀ndà kìámà tó yẹ pé gbogbo dáadáa tẹ wọ́n kó fọ́ kọ́tọ́kọ́ fi rà lìjánà ọpọlọpọ ọma, ìní ń ṣe bẹ́ẹ̀ sí bàbá rẹ̀ ìní ń sí ìyá bá ti jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ kò ní iṣẹ́ méjì tí ń fẹnu ṣojú kọ́ máa bá bàbá rẹ jẹ lọ kò ní iṣẹ́ méjì tí ń fẹnu ṣojú kọ́ máa lọ bàbá ọ̀ ọmọ wàlìjẹ́nà ọmọ ọlọ́ọ̀nà ìyá ọ̀tàrọ ọmọ wàlìjẹ́nà ọmọ káwọn ṣe ti sọ ọ̀rẹ́ sọ̀rẹ́ káwọn ṣe ti sọ̀tá sọ̀tá kí lọtọ ọba tún ṣe tó gbogbo eléyìí báyìí wọn ń fẹ́ àkíyèsí àlùkìyàmà kálukú tí ì sì kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó mọ̀gbà tí ó di ikú yìí náà you can't just write a letter ipe ẹ kà sáwọn èèyàn létí tí mo bá kú pé tọ gbogbo ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá o mo ti lọ báyìí ẹ dákun forí jì mí ẹ ókèé. seke bẹ́ẹ̀ ni á pàdé lọ nígbà bá dé sọ subhanallah ẹlẹ́yìn náà nísìnyí ó ti pọ̀ kọjá ẹ̀gàn ó ti pọ̀ kọjá be careful nìkan wọ́n sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì abọ́ ẹ dákun ẹ jìn wọ́n sọ̀rọ̀ lẹ́yìn láì ọ̀dà jìn gbogbo wa wọ́n jìn tún wá lọ́sẹ̀ mi ẹ <laughs> ẹ èwo ni jíjó ni mo tún ti ṣe bí mo ṣe kí ló ṣe mo tún sọ̀rọ̀ yín náà ọ̀dà ọlọ́run forí jì gbogbo wa ó tún yá ó tún dé à dàkùn ṣe àlàyé ń tọ̀ sọ̀ gan ah àti máa sọ̀ ń kò ní dà à ok àti wàá lọ sọ ní tìbàjẹ́ ọ̀rọ̀ rùn àti jẹ́wọ́ tó wí lọ́wọ́ àlè apàdé lọ tó múra sí i kódà ó pè mí dáadáa. bẹ́ẹ̀ ni wàláì kò sẹ́ni tí ó pè àbí òpè yìí wàláì ó pè wá máa sọ̀rọ̀ láì ó pè wá o ẹ ronú dáadáa o tẹ́ ẹ bá sùn kẹ́ da blanketi yín borí <laughs> tẹ́ ẹ bá sùn blanketi kẹ́ wá ronú pé tó pè mí àbí òpè mí kápẹ́ gbogbo aráàlú yìí sọ̀rọ̀ mi mí púpọ̀ wàláì ọ̀daràn ní gbogbo wa ẹ̀ṣẹ̀ ah, tá à ń ṣe pọ̀ ah, tá a fẹ́ gbé gbà wọ́n àdìjọ́ náà kí ti rí pé tó kò fi ti ń gbà kàn lọ kó àwọn èèyàn wá ní ni eléyìí ọ̀sẹ̀ nu ṣáàtà rẹ̀ eléyìí ọ̀nà ọ̀nà pẹ̀tọ̀ èèyàn máa Allahu Yusuf wà náà ń wa gba kálukú wá nígbà dáadáa kálukú bá tán lórí ní tó ṣe fún ọ ẹ dákun ọ̀kan níwọ jẹ sa nínú ẹ níyẹ ẹni tó tún ṣe fún ẹnì kálukú dì mú ni pé wọ owó ó lọ ń gbà lọ so nígbà tí wọn bá kó dáadáa rẹ tó bá tán so àìdá tiẹ̀ wọn tún á máa dìrù ẹ dákun torí tọlọ tó péyàn àbí òpéyàn ó péyàn gidigidi àṣà Yorùbá tí máa ń báyàn jà èèyàn ní rí ládàá tó pọ̀ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmù ẹ̀bá pàṣà wo ni àṣà ìsọnù wọ́n sọ lẹ́nu ìsọnù gan là ń fẹ́ ìsọnù gan là ń fẹ́ torí pé tó bá ti lọ́n sá fún sọnù ò ní rẹ́ni tó gba ládàá tiẹ̀ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmù àbí òye wa ẹnìkan sọ̀rọ̀ ẹ lọ pè wá ẹ sẹ́ẹ̀dí tẹ́ bá tún sọ ẹ máa sọ mo rò pé yé wa kìí ṣe pé tẹ́ ẹ bá tún sọ èyí tó ti ń sọ láti láti dọ̀tà tó kún apẹ̀rẹ̀ kò kún apẹ̀rẹ̀ kìí sì so kìí sì so àwọn lọ́ba àwọn lọ́ba ẹsìn mọ̀ pé pàpọ̀ bá tún kọ pàpọ̀ síyàn pọ̀pọ̀ kí wọ́n ṣe sùtì kan sí o àmọ́ lọ́wọ́n bá tọ́jọ́ dá gbogbo wa ń kọ́ nǹkan kan ọlọ́run yìí ṣàbòsí sẹ́nìkan torí ẹ̀ wọ́n láàṣì ká ṣàtúnṣe torí oníkálukú wa ọ̀fẹ́ wọná àmọ́sẹ̀ wọ ọjọ́ tẹni tí ọ̀fẹ́ wọná. bàbá ní ta lọ́mọ anáni sí tọ́fẹ́ kálukú túlẹ̀ ni àmọ́sẹ̀ ọwọ́ wa wà láìkọjọ́ tẹni tí ọ̀fẹ́ wọná pàápàá ẹnu yìí. à wọ́n ń ba àwọn èèyàn jẹ́ o wọ́n ń sọ àìdá o ṣé wàá rí gbogbo nǹkan àkóbá ni mùsùlùmí gbọ́dọ̀ sọ ẹnu ẹ̀ náà lànà bisalòlá àti sinamu sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ọba gbọ́lọ́ngbà àtọ́jọ́ kan máa sọ̀rọ̀ rere lẹ́nu àbúkọ gbé ẹnu lọ àì dákẹ́ àsìsọ ọ̀nà tá a sì fi lè mópin bá ìgbọ́ yìí sọ yìí láwùjọ ọ̀rọ̀rùn a lè má lè mópin bá ọ àmọ́ tá a fi dín kù bí ìgbà tí ò sí gbogbo ẹni tó bá ti lè gbé ìbàjẹ́ kan wá bọ́ ọ ẹ sọ pé kó jókòó ẹran ni sẹ́ni tí wọ́n bàjẹ́ bọ́wá tí wàá túlẹ̀ kóńtì òun tó dé sẹ́yìn ká sì rí titun láyé rẹ̀ kò tún dàn wò ma bí má sì ń dán òun fẹ́ lómi ká ah, <laughs> bàbá alágbájá bàbá gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ àbùkù àdúpẹ́ àmọ́ tí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n ti gbé dé ẹ̀yin náà ti tẹ́tí ẹ̀ ti tẹ́tí gbígbà tó ti pẹ́yìn náà retí torí nífàkù ń bẹ̀lẹ̀ òfófó ẹ̀pọ̀lọpọ̀ ń fẹ́ àwọn náà ti jókòó dè àmọ́ ń bá ṣe bẹ́ẹ̀ fẹ́yàn méjì mẹ́ta rí tú pé n tó wí ò rí bẹ́ẹ̀ á ẹ wá bẹ̀rẹ̀ sí kan lábùkù ẹni bú ni ọ irú rẹ láwùjọ tírú rẹ bá láwùjọ àwọn para wọn lura wọn lórí lórí ní tí ò èèyàn ó sì ṣe lọ́sọ̀ títí títí ó ṣe lọ́sọ̀ títí títí títí bí bó ṣe ṣẹlẹ̀ nu ṣé bó ṣe ṣẹlẹ̀ nu bó ṣe ṣẹlẹ̀ nu bó ṣe ṣe tán kò burú ọlọ́kọ̀ pé ẹni tó wá bàjẹ́ náà bá dé báwọn ṣe wá sọ̀rọ̀ ọwọ́ àtàkùjẹ gidigidi ẹni ọ̀kẹ́ ṣe ẹ̀ malágbájá ọ̀làwọn àtẹ̀yìn àtòun pẹ̀lú ògbó ọlọ́run tó bá ti di láago méje àárọ̀ la pápádé mi àti gbogbo ẹni tó mọ̀ sọ̀rọ̀ yìí tó ńgbà tó tí iṣẹ́ ti kàn láwọn ó ti bẹ̀rẹ̀ sí pè sàlámù alaykum ó rí oúnjẹ bẹ́ẹ̀ ni tó bá di láàárọ̀ la wọ́n fẹ́ ma kí ni tí a tó bá di láàárọ̀ ńgbà tó sì di láàárọ̀ la alhamdulilayi kí lẹ́yìn pọ̀ sẹlẹ̀ àwọn tó rojọ́ máa. àwọn bá ṣàlàyé wọn sá ẹ má pààrọ̀ ẹ rántí páàkù o sàárì ń bẹ o kálukú ní ọ̀dà wà ń o wọ́n sì rojọ bí wọ́n sì mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ìwọ alágbẹ́dá ni wọ́n ṣe parọ nu tí wọn sọ̀n máa ń wọlé ó bá di sáájì dání ó ń ó ní bó ṣe náà wọ́n wí tó bá pé bó ṣe ṣẹlẹ̀ wọ́n wí òun ìjọ́jọ́ rìwáyà tí wọ́n mú wa lánàá ó ní kò sí nǹkan kan jọ <laughs> kọ̀ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ mo ní kí wọ́n lọ fẹ́ gbà nù bàjẹ́ tó ṣe kémi ó pe gbogbo àwọn èèyàn ilé yẹn bú kémi náà dẹ́yẹ sí wọn bí wọ́n ti ṣe dẹ́yẹ sí wọn káyọ̀ ọmọ á bàjẹ́ lọ nígbà wọlé mo ní kò yẹ kí rò rẹ pọ̀ láwùjọ. ọ̀yẹ́ kí lè rọ́pò láwùjọ torí pé nu gbóládẹ́tẹ̀ gbé lọ́rọ̀ rẹ̀ akẹ́kọ̀tàn wàláhì téèyàn bá ṣiṣẹ́ lórí tí ẹni tí ń gbọ́rọ̀ wá fún yàn ẹ ti pààyàn pé kọ̀lẹ́tọ̀ wípé irọ́ gba lọ́wọ́ yín kọ̀ wá ní gbà lọ́nà pé ẹ dákun ẹ yóò fẹ́ gbàgbọ́ náà kọ́ bá àwọn kan jẹ́ tẹ̀ fẹ́ràn tẹ̀ kà kún kẹ́lẹ́ bá pè wọ́n lọ́tà pé alágbádá tẹ́ wá ọ̀tá yín ni kíní kan. bàbá sì ní ọjọ́ kò mí ọlọ́run ṣe ayé fóònù làwà sàlámù alaykum lágbádá bá mi bì í. so ẹ dákun ìtọ́ ń gbà mí náà tọ̀sára ń bẹ̀ ń kó burú àfọ̀. so pẹ̀lú báyẹn wàhálà ó dínkù láwùjọ wa wàláì yóò dínkù ní kẹsẹ̀ pé ọ̀tà. ṣùgbọ́n tẹ́mi bá sẹ́nu ni tí wọ́n bá sẹ́nu rẹ tá a bá pàdé ara tá a máa rẹ́rìn yóò dájú wípé ẹ̀rín tá a rìn àmì pa ara wa àmọ́ ọba sọ́nu mi tí wọ́n bá sẹ́nu rẹ yóò hàn sí kìíní kejì wa gẹ ẹ̀rín yẹn kí lásán ni ìbọ́lọ̀ ló lè gbà wá ọlọ́ọ̀nìkan ló lè gbẹ̀rí afẹ́yín pẹ́ran ló lè gbẹ̀rí rẹ̀ jẹ́ so nítorí délé

wọ́n lọ́ mọ yáàfin o torí ẹni tó bá fàmẹ́nà àṣà wà ọ́sùláhà fà ájúròhù ala Allah ẹni tó ń bá lè sàmójúkúrò tó sì ṣàtúnṣe láàrin rẹ̀ àtàwọn ẹni tí wọ́n jọ níkùn sínú ọ̀dọ̀ ọlọ́run ó ti gbẹ̀san tiẹ̀ tí ẹ̀ bá lè ṣe kódà kó sì pa àwọn tiwọn àwọn òfòrí jiyàn èèyàn lè tara rẹ̀ ráàánú gbà lọ́dọ̀ ọlọ́njọ́ gbẹ̀ndàrúkẹ́ àmọ́ pé kí lágbájá yóò tó kú gbogbo àwọn ẹni tó ṣẹ̀ lòun lòun forí jìn tó ń ti bí òun náà ti ṣe wá dáràn tó yìí tẹ̀yìn ò foríjì tẹ̀ gbẹ̀san àwọn ọlọ́run foríjì lónìí ọ̀rọ̀ ọ̀rùn torí ẹ̀ ká mọ̀ wò pé ńgbà táwọn foríjì mi bò lèmi ṣe fẹ́ foríjì wọn ẹni tó bá lè ṣe ìtọ̀ dànù. bákan náà a tún ṣera wa lára owó ọ̀pọ̀lọpọ̀ ní dúkìá ń dúkìá ń bẹ lọ́dọ̀ rẹ̀ nísìn kó padà kó padà ó lóun fọwọ́ lágbá lójú tó bá fẹ́ ṣe kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tó kúnlé ẹjọ́ irú rẹ̀ ló fà á torí kẹ́ni tó ṣe jàǹbá ọ̀sẹ́lá láì mọ́ra rẹ̀ ló ń jàǹbá ẹni tó olówó gba lọ́yà wọ́n gba gbogbo ẹ̀ lórí rọ́ kò lè bá àjá má wọn lọ́wọ́ àwọn fi hàn jù lọ gbogbo wa lọ ní ọ̀nà kọ́nà àti torí délé ẹni tí dúkìá máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá padà kò síbi tó kù lọ ilé ayé yìí náà lọmọ ilé ayé wọn ti náwó ilé ayé lèèyàn ti lè jẹwó olówó tí ó dùn olówó kò lè dùn jọgbìn dàlùkìyàm ilé ayé náà ló sì ti lè dá padà tí ó mọ fún ọ kí lọ fẹ́ dá padà fún jọgbìn dàlùkìyàm tó yàtọ̀ sí sẹ́ẹ̀rì rẹ tí ó pọ̀ ọlọ́ọ̀ni gbogbo ẹni tó bá gbàgbọ́ tó sì ṣàtúnṣe fala khawfun alayhim wala hum yahzanun wọn ò ní ní ìbẹ̀rù kankan nípa tí wọ́n bá wọn ajú lẹ́yìn ikú wọn ẹ̀rù kan ní bá wọn nítorí pé wọ́n ti gbọ́ lọ́n gbọ́ so ó sì ṣàtúnṣe kó o tó filé ayé lẹ̀ àárín rẹ̀ àtọ́lọ́n da àárín rẹ̀ àtàwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ da ẹ̀rù oníbọ̀ nípa tí wọ́n bá pàdé láti inú sàárè ìdíjọ́ gbẹ̀ndà al-qiyāmah wala hum yahzanūn ìbànújẹ́ òsì ní sí fún ọ nípa tó fi sílẹ̀ sẹ́yìn tóró ṣe dáadáa ẹnìkan ní ẹnìkan ní máa wípé òun fẹ́ jẹ dúkìá rẹ lẹ́yìn rẹ̀ ń jẹ àbòsí torí pọ̀ gbọ́ lọ́n kó o sì ṣàtúnṣe kó tó di pọ̀ lọ. eléyìí túmọ̀ sí pé tèmi pẹ̀lú rẹ náà bá lè ṣàtúnṣe tá a bá sì lè gbàgbọ́ ó dájú pé àwa náà á di la khawfun alayna wala huzna alayna wala huzna lana pé kò sí bẹ̀rù kò sì sí ìbànújẹ́ ọlọ́run bá kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ó gbàgbọ́ o. kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ó ṣàtúnṣe o ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ìgbọ́rọ̀ rẹ ìríran rẹ ọkàn rẹ gbogbo wọn fún títí di ọjọ́ òkú rẹ ọlọ́run bá kó ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe pé ọ̀la nínú ọlọ́run àti rẹ láyé àti lọ́la استغفرك واتوب اليك aleykum salaam. ẹgbẹ́ bá fún mọ̀ pé nílùú kan ni kí bẹ́ẹ̀ máa gbà àárín àwọn kọjá ni. Hmm? wọn ní kí àwọn gba àwọn kọjá títí ìjọba sí ni kò sí wàhálà ẹgbà àárín kọjá mọ. ó sanwó kan láti ní fún ẹgbẹ́ tó ń sọ fún ó lè ṣe báwọn ní ẹgbẹ́ ìjọba ní àwọn ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ èèyàn rọ̀ pé owó náà tó ní ọ̀sán yẹn ó tọ̀ sí yàn ẹ̀sìn bá dà ní ọjọ́ àwọn ọlọ́wọ́ so èèyàn rọ̀ pé òun ti san kó ń bà ó ti sọ pé àdéhùn ni pé bá máa rìn lọ́wọ́ ni ẹ̀sán ni ìbọnú ni ìbọnú ni Islam ọ̀farahàn wọ́n tún lọ mọ́ pé iṣẹ́ Islam làwọn fi ṣe so owó aráàmù lè ju sísẹ islam pọ̀ ní ládàá ìbọnú kí ló dé tí wọn lè ràn yín lọ́n torí tọ́lọ̀ kó wá fẹ̀yìn lẹ̀ láàrin yín sọ́lọ̀ tẹ́yìn bá rí i pé ẹni tó ṣoore fún yín oore náà lèèyàn fi san fún kẹ́yìn náà á padà wá sí dáadáa sí kí ló burú mi láì jẹ́ pé condition rẹ̀ wọ́n gbọ́ ti condition rẹ̀ yẹn ti di owó bọ̀nù jàǹbá pé kí ẹ kò lọ sí sẹ̀ríà tó ti bá yẹn jẹ ẹ kò lọ sẹ̀ríà maaleykum salaam maaleykum salaam naam. gbàtí. ẹni tó hùwà tí ò dáa tí ó mọ̀ nígbà yẹn tó padà wá mọ̀ tó bá pé wà tí ó da yẹn kò ní í ṣe pẹ̀lú owó yóò máa tọrọ àforíjì fún gbogbo ẹni tó hùwà ìdá fún sí ìgbà tí ó mọ̀ àwọn tí ò rí wọn kọ̀ má bí tó ti lè rí wọn wọ́n lọ́n tí mo bá ti lè ṣe báyìí sí wọ́n foríjì wọ́n kẹ́ wọ́n gẹ̀ foríjì wọn kẹ́ wọn gẹ̀ wọn foríjì mi lórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọn tó wá pé mo bá lè rí wọn ni mo ṣetán láti lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. so wọn tó wá ṣe pé ní í ṣe pẹ̀lú owó kẹ́ wọn gẹ̀ wọn foríjì wọn kọ̀ọ̀ràn o kọ̀ọ̀ràn owó yẹn èèyàn wọ àwọn tí ọba lè rí wọn tí ìgbà tí mo kún ò lè rí wọn nǹkan tẹ́ ṣe ni pé déédéé owó yẹn àbí ntòwó yẹn bá tó ti bí torí yẹn mú one thousand lọ́dún yẹn èèyàn ti fi ṣe business ó ti two hundred thousand gbogbo hundred thousand ẹ yọ kó nu dúkìá tí ẹ wàá fi ṣe sàrà pé wọn lọ mú ládàá rẹ lọ báyìí tó mú mọwó ìyẹn wọ tó pẹ̀lú báyìí ó ti parí kò nídìí kí n jọ tẹ bá ríra kẹ mọ àṣẹṣẹ wàá máa kà kí mo jíwó yín gbà kan mo ṣe kínní kan so ẹ sọ pé tẹ bá tún fẹ́ sọ fún ẹ sọ pé mo mọwó yín gbà kan bọ tìgbà tí wọn wá títí tì ń rìn owó yẹn ti jẹ ibà mo ti ṣe sàrà kíkọ́ náà mú ládàá rẹ lọ báyìí. tó bá ṣe léṣe tó bá ṣe léṣe tó bá lè wá kàn ọ̀dà tí o bá sì lè rí kọtọrọ pé kọ́ lọ́n foríjì kọ́ lọ́n foríjì kọ́ lọ́n kẹ́ kó foríjì láì jí kọ́ kẹ́ kó foríjì tó bá ti kú kọ́ lọ́n forí ẹ̀ṣẹ̀ tó bá sì jẹ́ pé ń bẹ láyé àmọ́ pé àwọn ọ̀nà kan tún wà tí wọ́n lè fi trace èèyàn nísì so programs wà tá à ń ṣe lórí rédíò ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ tó ti rí ti pẹ́ so o lè pé lágbájá tá a ti jọ pàdé níbi báyìí rí orúkọ jẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lórí tó nítorí ẹ̀ tó bá yẹ kó lọ́ba gbọ́ ìpè mi àmẹ́nìkan tó bá mà kódà kó kàn sọ fún pé ọ̀rẹ́ rẹ̀ lágbájá nípa rẹ̀ ni kódà kó kó pè so gbogbo eléyìí náà ìyẹn lè tún kọ́kọ́ sí náà kì í ṣe pé wọn kọ́kọ́ wọn tọrọ àforíjì tí wọn bá gba gbogbo ọ̀nà tọrọ ọ̀run láti rí tí wọn bá rí i á ṣẹ̀ṣẹ̀ ṣe tí yẹn fẹ́ ṣe náà àríkùsà ìbéèrè kan náà ni ìbéèrè kan náà àríkùsà ẹyọkan àní ẹyọkan náà àríkùsà. Thank you. ṣáyà ló ní ìkànnà lọ́wọ́ ó wá lọ́wọ́ mọ̀ ní ìgbésẹ̀ ìdòwò ṣe islam ó ti bá rẹ̀ tó sì ní ìrànlọ́wọ́ fún òṣèlú bóyá ó ní ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ fún ọ̀wọ́ àti bóyá ó ní sàkátà tó fẹ́. alhamdulilayi àkọ́kọ́ ni pọ́ọ́mọ tá a bí ìṣẹ́ ọwọ́ wa ni nítorí máa nàbì sọlá tó fi ṣe lẹ́yìn wọ́n tọ́ka sí pé tí a bá gba owó lọ́wọ́ ọmọ wa jẹ kò burúkú yẹn jẹnu sí ọwọ́ rẹ̀ ni. ṣùgbọ́n ọmọ wa kò bá jẹ́ mùsùlùmí kò fún zaka báwo a lọ máa tọ́ jẹ́ kèfèrí àgbọ̀dọ̀ fún ní kankan ọmọ tó bá jẹ́ kèfèrí ní ti ń bẹ láàrin àti òbí ti bàjẹ́ iṣẹ́ ẹ̀bù lélẹ́yìn wọn náà ṣe sọ fún ànàbì nùhà iṣẹ́ ẹ̀bù lélẹ́yìn ẹ má jẹ́ nu iṣẹ́ ẹ̀bù tí iṣẹ́ ẹ̀bù bá mú owó bú ẹ so tó bá ní bùkátà ẹ̀ máa ràn lọ́wọ́ ẹ̀ ní wàhálà kankan torí pé tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ wí ní ti ń bẹ láàrin yìí ti bàjẹ́ òun kí ó kú ní ìsìn tẹ́yìn ọjọ́gbọ́n ẹ̀yìn kọ́ ẹ̀sìn kù tí òun ọjọ́gbọ́n yìí torí kan nàbì sallallahu alaihi wasallam òun ni la yarithul mu'minul kafir walal kafiru al mu'min mu'min òní jogún kèfèrí kèfèrí náà kọ́ òní jogún mùsùlùmí náà. subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب